Ìṣe àwọn àpọ́stélì orí kìíní. Tíófílù, ìyìn ṣáájú ni mo ti rò, ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí í kọ́, títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè. Lẹ́yìn tí ó ti ti ipa ẹ̀mí mọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn, àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a rí lọ́dọ̀ wọn ní ogójì ọjọ́ tí ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run nígbà tí ó sì bá wọn péjọ ó pàṣẹ fún wọn. kí wọn kí ó má ṣe kúrò ní Jerúsálẹ́mù ṣùgbọ́n kí ẹ dúró de ìlérí baba èyí tí ẹ̀yin ti gbọ́ ní ẹnu mi nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ. nítorí náà nígbà tí wọ́n sì péjọ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 àti tómásì bartolomeu àti matthew jákọ́bù ọmọ áfíù àti simoni ìselóte àti júdà arákùnrin jákọ́bù gbé wà gbogbo àwọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti sí ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti màríà ìyá jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú ní ijọ́ wọn nì ní pétérù sì dìde dúró ní àwùjọ àwọn ọmọ ẹ̀yìn iye àwọn ènìyàn gbogbo nínú ìjọ jẹ́ ọgọ́fà ó ní. ẹ̀yin ará ìwé mímọ́ kò lè ṣe kí ó má ṣẹ tí ẹ̀mí mọ́ ti sọ tẹ́lẹ̀ láti ẹnu dávidi ní ti júdásì tí ó ń ṣe amọ̀nà fún àwọn tí ó mú jésù nítorí a kà á kún wa ó sì ní ìpín nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. ǹjẹ́ ọkùnrin yìí sáà ti fi èrè àìṣòótọ́ ra ilẹ̀ kan nígbà tí ó sì ṣubú ní ògèdèǹgbé ó bẹ́ ní agbede méjì gbogbo ìfun rẹ̀ sì tú jáde ó sì di mímọ̀ fún gbogbo àwọn tí ń gbé Jerúsálẹ́mù nítorí náà ni a fi ń pe ìgbẹ́ náà ní akadama ní èdè wọn èyí ni ní ìgbẹ́ ẹ̀jẹ̀ a nínú ìwé sáàmù pé. jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro kí ẹnìkan kí ó má se gbé inú rẹ̀ àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà. nítorí náà nínú àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n ti ń bá wa rìn ní gbogbo àkókò tí Jésù Olúwa ń wọlé tí ó sì ń jáde láàrin wa bẹ̀rẹ̀ láti ìgbà bamtistimu Jòhánù wá títí ó fi di ọjọ́ náà tí a gbé e lọ sókè kúrò lọ́dọ̀ wa ó yẹ kí ọ̀kan nínú àwọn wọ̀nyí ṣe ẹlẹ́rìí àjíǹde rẹ̀ pẹ̀lú wa. wọ́n sì yan àwọn méjì Jósẹ́fù tí a ń pè ní Básábà ẹni tí a sọ àpèlé rẹ̀ ní Jọ́sù àti Màtíà wọ́n sì gbàdúrà wọ́n sì wí pé. ìwọ Olúwa olùmọ̀kan gbogbo ènìyàn fihàn nínú àwọn méjì yìí èwo ni ìwọ yàn kí o lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ àpọ́stélì èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀ kí o lè lọ sí ipò ti ara rẹ̀. wọ́n sì dìbò fún wọn ìbò sì mú Mátíà a sì kà á mọ́ àwọn àpọ́stélì mọ́kànlá. Ìṣe àwọn àpọ́stélì orí kejì. Nígbà tí ọjọ́ Pentikọ́sì sì dé gbogbo wọn fi ọkàn kan wà níbì kan lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn ó pín ara rẹ̀ ó sì bàlẹ̀ olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn àwọn júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé jerúsálẹ́mù nígbà tí wọ́n sì gbọ́ èrò yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọn sọ̀rọ̀ ní èdè rẹ̀ a sì ṣe gbogbo wọn ẹnu sì yà wọ́n wọ́n wí fún ara wọn pé. wò ó ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ṣe èyí a sì ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa àwọn ará Paṣíà àti Mídíà àti Élámù àti àwọn tí ń gbé Mesopotamia Judea àti Kapadokia Pontu àti Asia Frigia, àti Pamphylia Egypt àti ẹkùn Libya níhà Kírènì àti àwọn àtìpó Róòmù àwọn Júù àti àwọn aláwọ̀ṣe Jew, àwọn ará Crete àti Arabia àwa gbọ́ wọ́n ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá Ọlọ́run ní èdè wa. a sì ṣe gbogbo wọn ó sì gọ wọn wọ́n wí fún ara wọn pé. kí ni a lè mọ èyí sí. Si? ṣùgbọ́n àwọn ẹlòmíràn ń ṣẹ̀fẹ̀ wọ́n sì wí pé. àwọn ọkùnrin wọ̀nyí kún fún wáìnì títún. ṣùgbọ́n pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá ìyókù ó gbé ohùn rẹ̀ sókè ó sì wí fún wọn gbangba pé. ẹ̀yin ènìyàn judea àti gbogbo ẹ̀yin tí ń gbé jerusalem kí èyí yìí kí ó yé yín kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi nítorí àwọn wọ̀nyí kò mutí yó bí ẹ̀yin ti fi pè wákàtí kẹta ọjọ́ sáà ni èyí ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wá pé. Ọlọ́run wí pé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́ èmi ò tú nínú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa rí ìran àwọn arúgbó yín yóò sì máa lá àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin ni èmi ò tú nínú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni wọn ó sì máa sọ tẹ́lẹ̀ èmi ò sì fi iṣẹ́ ìyanu hàn lókè ní ọ̀run àti àmì nísàlẹ̀ lórí ilẹ̀ ẹ̀jẹ̀ àti iná àti rírú ẹ̀fín a ó sọ oòrùn di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àfiyèsí olúwa kí ó tó dé yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá pe orúkọ olúwa a ó gbà á là. ẹ̀yin ènìyàn ìsírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí jésù ti násárẹ́tì ọkùnrin tí a fi hàn fún yín lọ́dọ̀ ọlọ́run wa nípa iṣẹ́ agbára àti ti ìyanu àti ti àmì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín bí ẹ̀yin tìkára yín ti mọ̀ pẹ̀lú ẹni tí a ti fi lé yín lọ́wọ́ nípa ìpinnu ìmọ̀ àti ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run òun ni ẹ̀yin mú tí ẹ ti ọwọ́ àwọn ènìyàn búburú kàn má àgbélébù tí ẹ sì pa ẹni tí Ọlọ́run gbé dìde nígbà tí ó ti tú ìrora ikú nítorí tí kò ṣeé ṣe fún un láti dì í mú nítorí Dávìdì ti wí nípa tirẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi nítorí tí ó ń bẹ ní ọwọ́ ọ̀tún mi kí a má bàa sí mi ní ipò nítorí náà inú mi dùn ahọ́n mi sì yọ̀ pẹ̀lúpẹ̀lú ara mi yóò sì sinmi ní ìrètí nítorí tí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ kí ó rí ìdíbàjẹ́ ìwọ mú mi mọ ọ̀nà ìyè ìwọ ó mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ ará ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín gbangba ní ti dávidi baba ńlá pé ó kú a sì sìn ín ibojì rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ wa títí ó fi di òní yìí nítorí tí í ṣe wòlíì àti bí ó ti mọ̀ pé ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀ òun ó mú ọ̀kan jókòó lórí ìtẹ́ rẹ̀ ó rí èyí tẹ́lẹ̀ ó sọ ti àjínde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdìbàjẹ́ Jésù náà yìí ni ọlọ́run ti jí dìde ẹlẹ́rìí èyí tí gbogbo wa ṣe nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga tí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ Baba ó tú èyí sílẹ̀ tí ẹ̀yin rí tí ẹ sì gbọ́ Dávidi kò sáà gòkè lọ sí ọ̀run ṣùgbọ́n tìkára rẹ̀ wí pé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yin kàn máa gbélébù jẹ Olúwa àti Kristi. nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpòsílẹ̀ yòókù pé. ará kí ni kí àwa kí ó ṣe. Pétérù sì wí fún wọn pé. ẹ ronú pìwàdà kí a olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí fún yín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnnà rere àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa ó pè. àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì fi ń gbà wọ́n níyànjú wípé. ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. nítorí náà àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abaptisi wọn ní ọjọ́ náà sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà ẹ̀rù sì bà gbogbo ọkàn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì pọ̀ lé àti ọwọ́ àwọn àpọ́sítélì ṣe gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan wọ́n ní ohun gbogbo ṣọ̀kan wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnìkẹ́ni ti ṣe aláìní wọ́n sì ń fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé wọ́n ń fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn wọ́n yin ọlọ́run wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo olúwa sì yàn kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹta ǹjẹ́ pétérù òun jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́ wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá tí wọ́n yí máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó rí pétérù òun jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣagbe pétérù sì tẹjú mọ́ pẹ̀lú jòhánù ó ní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 ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ ó ń rìn ó sì ń fò ó sì ń yin ọlọ́run gbogbo ènìyàn sì rí ó ń rìn ó sì ń yin ọlọ́run wọ́n sì mọ̀ pé òun ni ó ti jókòó ìṣàgbé ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì á sì ṣe wọ́n ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó arọ tí a mú lára láti ti di pétérì òun jòhánù mú gbogbo ènìyàn jùmọ̀ sáré ìjọ tàn wọn lọ ní ìloro tí à ń pè ní ti sólómọ́nì ẹnu yà wọ́n gidigidi nígbà tí pétérì sì rí ó dáhùn wí fún àwọn ènìyàn pé. ẹ̀yin ènìyàn ìsírẹ́lì èéṣe tí a fi ń ṣe sí èyí tàbí èéṣe tí ẹ̀yin fi ń tẹjú mọ́ wa bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ wa ni àwa fi ṣe tí ọkùnrin yìí fi ń rìn ọlọ́run abrahamu àti ti isaki àti ti jákọ́bù ọlọ́run àwọn bàbá wa òun ni ó ti yin jésù ọmọ rẹ̀ lógo ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́ tí ẹ̀yin sì sẹ́ níwájú pílátù nígbà tí ó ti pinnu rẹ̀ láti dá a sílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin sẹ́ ẹni mímọ́ àti olóòótọ́ nì ẹ̀yin sì béèrè kí a fi apànìyàn fún yín ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ ìyè ẹni tí Ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe àti orúkọ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀ òun ni ó mú ọkùnrin yìí lára le ẹni tí ẹ̀yin rí tí ẹ sì mọ̀ àti ìgbàgbọ́ nípa rẹ̀ ni ó fún un ní dídá ara ṣáṣá yìí ní ojú gbogbo yín ǹjẹ́ nísinsìnyí ará mo mọ̀ pé nípa ìmọ̀ ni ẹ̀yin fi ṣe é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 ẹni tí ọ̀run kò lè ṣàìmá gbà títí di ìgbà ìmúpadà ohun gbogbo tí ọlọ́run ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀ Mósè sáà wípé olúwa ọlọ́run yín yóò gbé wòlíì kan dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi ó ní ẹ̀yin yóò máa gbọ́ tirẹ̀ ní ohun gbogbo tí yóò máa sọ fún yín yóò sì ṣe olúkúlùkù ọkàn tí kò bá gbọ́ ti wòlíì náà òun ni a ó parun pátápátá kúrò nínú àwọn ènìyàn àní gbogbo àwọn wòlíì láti sámúẹ́lì wá àti àwọn tí ó tẹ̀lé iye àwọn tí ó ti sọ̀rọ̀ wọ́n sọ ti ọjọ́ wọ̀nyí pẹ̀lú ẹ̀yin ni ọmọ àwọn wòlíì àti ti májẹ̀mú tí ọlọ́run ti bá àwọn baba yín dá nígbà tí ó wí fún ábúráàmù pé àti nínú irú ọmọ rẹ̀ ni a ti fi ìbùkún fún gbogbo ìdílé ayé nígbà tí ọlọ́run jí jésù ọmọ rẹ̀ dìde ó kọ́ rán sí yín láti bùsí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀. Ìṣe àwọn àpọ́stẹ́lì orí kẹrin. bí wọ́n sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ àwọn àlùfáà àti olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn sadusi dìde sí wọn inú bí wọn nítorí tí wọ́n ń kọ́ àwọn ènìyàn wọ́n sì ń wàásù àjíǹde kúrò nínú òkú nínú Jésù wọ́n sì náwó mú wọn wọ́n sì ha wọn mọ́ ilé túbú títí ó fi di ijọ́ kejì nítorí tí alẹ́ lẹ́ tán ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́ iye àwọn ọkùnrin náà sì tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n. ó sì ṣe níjọ́ kejì àwọn olórí wọn àti àwọn alàgbà àti àwọn akọ̀wé péjọ sí Jerúsálẹ́mù àti Anna olórí àlùfáà àti Káyífà àti Jòhánù àti Alexanderu àti iye àwọn tí í ṣe ìbátan olórí àlùfáà nígbà tí wọ́n sì mú wọn dúró ní àárín wọ́n béèrè pé. agbára tàbí orúkọ wo ni ẹ̀yin fi ṣe èyí nígbà náà ni pétérù kún fún ẹ̀mí mímọ́ ó sì wí fún wọn pé. ẹ̀yin olórí àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn náà bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì tí ẹ̀yin kàn máa gbélébùú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 aláìkẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n sì wòye wọn pé wọn a ti máa bá Jésù gbé nígbà tí wọ́n sì ń wo ọkùnrin náà tí a tí ó bá wọn dúró wọn kò rí nǹkan wí sí i ṣùgbọ́n nígbà tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n jáde kúrò ní ìgbìmọ̀ wọ́n bá ara wọn gbèrò wípé. kí ni a ó ti ṣe àwọn ọkùnrin wọ̀nyí ti pé iṣẹ́ àmì tí ó dájú ti ọwọ́ wọn ṣe ó hàn gbangba fún gbogbo àwọn tí ń gbé Jerúsálẹ́mù àwa kò sì lè ṣe é ṣùgbọ́n kí ó má bàa tàn kálẹ̀ síwájú mọ́ láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé láti ìsinsìnyí lọ kí wọn kí ó má ṣe fi orúkọ yìí sọ̀rọ̀ fún ẹnikẹ́ni mọ́. nígbà tí wọ́n sì pè wọ́n wọ́n pàṣẹ fún wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe kọ́ni ní orúkọ Jésù mọ́. ṣùgbọ́n Pétérò òun Jòhánù dáhùn wọ́n sì wí fún wọn pé. bí ó bá tọ́ ní ojú ọlọ́run láti gbọ́ tiyín ju ti ọlọ́run lọ ẹ gbà àwa kò sá lè ṣàìmá sọ ohun tí àwa ti rí tí a sì ti gbọ́. nígbà tí wọ́n sì kìlọ̀ fún wọn sí i wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ nígbà tí wọn kò ti rí nǹkan tí wọn ìbá fi jẹ wọ́n ní ìyà nítorí àwọn ènìyàn nítorí gbogbo wọn ní yin Ọlọ́run lógo fún ohun tí a ṣe nítorí ọkùnrin náà ju ẹni ogójì ọdún lọ lára ẹni tí a ṣe ṣe àmì dídá ara yìí nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n sì gbọ́ wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí ọlọ́run wọ́n sì wí pé. olúwa ìwọ tí ó dá ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ìwọ nípa ẹ̀mí mímọ́ tí o ti ẹnu dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ wípé èéṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí olúwa àti sí kristi rẹ̀ nítòótọ́ sá ni sí jésù ọmọ mímọ́ rẹ̀ ẹni tí ìwọ ti fi òróró yàn àti herodu àti pontu pilatu pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọ sí láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ àti ìmọ̀ rẹ ti pinnu ṣáájú pé yóò ṣẹ ǹjẹ́ nísinsìnyí Olúwa kíyèsí ìkìlọ̀ wọn kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ kí ìwọ sì fi nínà ọwọ́ rẹ ṣe dídára àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣe ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan agbára ńlá ni àwọn àpòsílẹ̀ sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá wọ́n sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpòstélì wọ́n sì ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn àpòstélì sọ àpèlé rẹ̀ ní Bánábà ìtumọ̀ èyí tí jẹ́ ọmọ ìtùnú ẹ̀yà Léfì àti ará Kípùrù ó ní kan ó ta á ó mú owó rẹ̀ wá ó sì fi í lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpòstélì. ìṣe àwọn àpòstélì orí karùn-ún. ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní ananaya pẹ̀lú sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan, kan ó sì yan apá kan pamọ́ nínú owó náà aya rẹ̀ bá a mọ̀ ọ́n pọ̀ ó sì mú apá kan rẹ̀ wá ó sì fi í lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́stélì ṣùgbọ́n pétérù wí pé. ananaya èé tí sátani fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́ tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà nígbà tí ó wà níbẹ̀ tìrẹ kì í ṣe nígbà tí a sì tà á tán kó a wà ní ìkáwọ́ ara rẹ èé a ti ṣe tí ìwọ fi okin níyì ní ọkàn rẹ ènìyàn kí ìwọ ṣèké sí bí kò ṣe sí ọlọ́run. nígbà tí Anania sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó ṣubú lulẹ̀ ó sì kú ẹ̀rù ńlá sì bà gbogbo àwọn tí ó gbọ́ àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde wọ́n dì í wọ́n sì gbé e jáde wọ́n sì sin ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣe ó wọlé pétérì sì dá lóhùn pé. wí fún mi bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà. ó sì wí pé. lóòótọ́ iye bẹ́ẹ̀ ni. pétérù sì wí fún un pé. èé ṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí olúwa wò. wò ó ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà wọn ó sì gbé ọ jáde. ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà ó sì kú àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé wọ́n bá a ó kú wọ́n sì gbé e jáde wọ́n sin ín lẹ́bàá ọkọ rẹ̀ ẹ̀rù ńlá sì bà gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí a sì ti ọwọ́ àwọn àpòsílẹ̀ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn gbogbo wọn sì fi ọkàn kan wà ní ìloro Sólómọ́nì nínú àwọn ìyókù ẹnìkan kò dá sáà ti dàpọ̀ mọ́ wọn ṣùgbọ́n ènìyàn ń kó kìkì wọn a sì yin àwọn tí ó gba Olúwa gbọ́ kún wọn sí i àti ọkùnrin àti obìnrin tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro tí wọ́n ń tẹ́ wọn sí orí àkéte àti ohun ibi rọ̀gbọ̀kú pé bí Pétérù bá ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lé síjìbo òmíràn nínú wọn ọ̀pọ̀ ènìyàn sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí Jerúsálẹ́mù ká wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́ a sì ṣe dídá ara olúkúlùkù wọn ṣùgbọ́n olórí àlùfáà dìde tí òun ti gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tí í ṣe ẹ̀yà ti àwọn sadusí wọ́n sì kún fún owú wọ́n sì náwó mú àwọn àpọ́stélì wọ́n sì fi wọ́n sínú túbú ṣùgbọ́n áńgẹ́lì olúwa ṣí ilẹ̀kùn túbú ní òru nígbà tí ó sì mú wọn jáde ó wí pé. ẹ lọ ẹ dúró kẹ́ẹ̀sì máa sọ gbogbo ọ̀rọ̀ yèyí fún àwọn èèyàn ní tẹ́ḿpìlì. nígbà tí wọ́n sì gbọ́ yìí wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù wọ́n sì ń kọ́ni ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá ṣùgbọ́n nígbà tí àwọn oúnṣẹ́ dé ibẹ̀ wọn kò sì rí wọn nínú túbú wọ́n padà wá wọ́n sì sọ pé. àwa bá ilé túbú ó ṣe pẹpẹ àti àwọn olùṣọ́ dúró lóde níwájú ilẹ̀kùn ṣùgbọ́n nígbà tí àwa ṣílẹ̀kùn àwa kò bá ẹnìkan nínú túbú. nígbà tí olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n dààmú nítorí wọn pé. níbo ni èyí ó yọrí sí. nígbà náà ni ẹnìkan dé ó wí fún wọn pé. wò àwọn ọkùnrin tí ẹ̀yin fi sínú túbú wà ní tẹ́ḿpìlì wọ́n dúró wọ́n sì ń kọ́ àwọn ènìyàn. nígbà náà ni olórí ẹ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn oníṣẹ́ ó sì mú wọn wá kì í ṣe pẹ̀lú ipá nítorí tí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí a bàa sọ wọ́n ní òkúta nígbà tí wọ́n sì mú wọn dé wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀ olórí àlùfáà sì bí wọ́n léèrè wípé. àwa kò ti kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerúsálẹ́mù ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. ṣùgbọ́n pétérù àti àwọn àpòsílì dáhùn wọ́n sì wí pé. àwa kò gbọ́dọ̀ máa gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ọlọ́run àwọn baba wa ti jí jésù dìde ẹni tí ẹ̀yin pa tí ẹ̀yin sì gbé kọ́ sórí igi òun ni ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà láti fi ìrònú pìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí àyà wọn gba ọgbẹ́ inú wọ́n gbìrò àti pa wọ́n ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí à ń pè ní Gamalieli Farisí àti amòfin tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn ó dìde dúró ó ní kí á mú àwọn àpòstélì bì sẹ́yìn díẹ̀ ó sì wí fún wọn pé. ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin pète àti ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Teuda dìde ó ń wí pé ẹni náà kan ni òun ẹni tí ìwọ̀n irinwó ọkùnrin gbá tì ẹni tí a pa àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ a tú wọn ká a sì sọ wọn di asán lẹ́yìn ọkùnrin ni Júdà àti Gáírì dìde lákòókò kíka ènìyàn ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀ òun pẹ̀lú ṣègbè àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ a fọ́n wọn ká ǹjẹ́ mi wí fún yín ní ìsìnyí ẹ gáfà fún àwọn ọkùnrin wọ̀nyí kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́ nítorí bímọ tàbí iṣẹ́ ìbájẹ́ ti ènìyàn a ó bì í ṣubú ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ní ẹ̀yin kì yóò lè bì í ṣubú kó má bàa jẹ́ pé a rí yín ẹ̀ ń bá Ọlọ́run jà. wọ́n sì tẹ̀ sí tirẹ̀ nígbà tí wọ́n sì pe àwọn àpòsílì wọlé wọ́n lù wọ́n wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ ní orúkọ Jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀ wọ́n yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà yìí jẹ nítorí orúkọ rẹ̀ àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé wọn kò dẹ́kun ìkọ́ni àti láti wàásù Jésù Kristi. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹfà. Ǹjẹ́ ní ọjọ́ wọn nì nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn pọ̀ sí i ìkùnsínú wà nínú àwọn Énénè sí àwọn Hébérù nítorí tí à ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni ojoojúmọ́ àwọn méjìlá sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀. So wọ́n wí pé. kò yẹ tí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì. nítorí náà ará ẹ wá ọkùnrin méje nínú yín olórúkọ rere ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ wọ́n sì yan stefanu ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́ àti filipi àti prokoru àti nikanoru àti timoni àti pamena àti nikola aláwọ̀ṣe jù ará antioku ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpòstélì nígbà tí wọ́n sì gbàdúrà wọ́n fi ọwọ́ lé wọn ọ̀rọ̀ ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí i gidigidi ní Jerúsálẹ́mù ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà àti Stefanu tí ó kún fún oore ọ̀fẹ́ àti agbára ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti sinagogu tí à ń pè ní ti àwọn libatine àti ti ará kirene àti ti ará Alexandria àti nínú àwọn ará Kilikia àti ti Asia wọ́n ń bá Stefano jiyàn wọn kò sì lè kó ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú nígbà náà ni wọ́n bẹ àbẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń wí pé. àwa gbọ́ ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì sí Mósè àti sí Ọlọ́run. wọ́n sì rú àwọn ènìyàn sókè àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé wọ́n dìde sí i wọ́n gbá a mú wọ́n mú un wá sí àjọ ìgbìmọ̀ wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá tí wọ́n wí pé. ọkùnrin yìí kò sinmi láti sọ ọ̀rọ̀ òdì sí ibi mímọ́ yìí àti sí òfin nítorí àwa gbọ́ ó wí pé jésù ti násárẹ́tì yóò fọ́ ibi yìí yóò sì pa iṣẹ́ tí mósè fi fún wa dà. àti gbogbo àwọn tí ó sì jókòó ní àjọ ìgbìmọ̀ tẹjúmọ́ wọ́n ń wo ojú rẹ̀ bí ẹni pé ojú áńgẹ́lì. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí keje. Nígbà náà ni olórí àlùfáà wí pé. Nǹkan wọ̀nyí a rí bẹ́ẹ̀ bí? Òun sì wí pé. Alàgbà, ará àti bàbá ẹ fetí sílẹ̀. Ọlọ́run ògo fi ara hàn fún Ábúráhámù bàbá wa nígbà tí ó wà ní Mesopotamia kí ó tó ṣe àtìpó ní Harani. Ó sì wí fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ̀ àti lọ́dọ̀ àwọn ìbátan rẹ kí o sì wá sí ilẹ̀ tí èmi ó fi hàn ọ́ nígbà náà ni ó jáde kúrò ní ilẹ̀ àwọn ará káríà ó sì ṣe àtìpó ní harani lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú ọlọ́run mú un ṣípò padà wá sí ilẹ̀ yìí níbi tí ẹ̀yin ń gbé nísinsìnyí kò sì fún un ní ìní kan àní tó bí ẹsẹ̀ ilẹ̀ kan ṣùgbọ́n ó lérí pé òun ó fi fún un ní ilẹ̀ níní àti fún àwọn irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí kò tí ì ní ọmọ ọlọ́run sì sọ báyìí pé irú ọmọ rẹ̀ yóò ṣe àtìpó ní ilẹ̀ àjèjì wọn ó sì sọ wọn di ẹrú wọn ó sì pa wọn lójú ní irinwó ọdún ọlọ́run wí pé orílẹ̀ náà tí wọn ó ṣe ẹrú fún ni èmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọn ó sì jáde kúrò wọn ó sì wá sìn mí níhìn yìí ó sì fún un ìkọlà bẹ́ẹ̀ ni abrahamu bí isaki ó kọ́ ọ́ ní ìlà ní ijọ́ kẹjọ isaki sì bí jacobu jacobu sì bí àwọn baba ńlá méjìlá àwọn baba ńlá sì ṣe ìlara jósẹ́fù wọ́n sì tà á sí íjíbítì ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó sì yọ ọ́ kúrò nínú ìpọ́njú rẹ̀ gbogbo ó sì fún un ní ojú rere àti ọgbọ́n ní ojú farao ọba íjíbítì ó sì fi í jẹ baálẹ̀ íjíbítì àti gbogbo ilé rẹ̀ ìyàn kan sì wáyé mú ní gbogbo ilẹ̀ Íjíbítì àti ní Kénáánì àti ìpọ́njú púpọ̀ àwọn bàbá wa kò sì rí oúnjẹ ṣùgbọ́n nígbà tí Jákọ́bù gbọ́ pé àlìkámà ń bẹ ní Íjíbítì ó rán àwọn bàbá wa lọ lẹ́rìn kìíní àti nígbà kejì Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn arákùnrin rẹ̀ a sì fi àwọn ará Jósẹ́fù hàn fún Fáráò Jósẹ́fù sì ránṣẹ́ ó sì pe Jákọ́bù bàbá rẹ̀ àti gbogbo àwọn ìbátan rẹ̀ sọ́dọ̀ rẹ̀ àrùndínlọ́gọ́rin ọkàn Jákọ́bù sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì ó sì kú òun àti àwọn bàbá wa a sì gbé wọn lọ sí Ṣíkẹ́mù a sì tẹ́ wọn sínú ibojì tí Ábúráhámù rà ní iye owó fàdákà lọ́wọ́ àwọn ọmọ Émórù bàbá Ṣíkẹ́mù ṣùgbọ́n bí àkókò ìlérí tí Olúwa ṣe fún Ábúráhámù ti kù sí dẹ̀dẹ̀ àwọn ènìyàn náà ń rú wọ́n sì ń rẹ̀ ní Íjíbítì títí ọba mìíràn fi jẹ lórí Íjíbítì tí kò mọ Jósẹ́fù òun náà ni ó ṣe àrékérekè sí àwọn ìbátan wa wọ́n sì hùwà búburú sí àwọn bàbá wa tó bẹ́ẹ̀ tí wọ́n fi já àwọn ọmọ ọwọ́ wọn kúrò lọ́wọ́ wọn nítorí kí wọn kí ó má ṣe yè ní àkókò náà ni a ẹni tí ní ẹwà púpọ̀ tí wọ́n sì bọ́ ní oṣù mẹ́ta ní ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sì gbé e sọnù ọmọbìnrin Fáráò he ó sì tọ́ ọ dàgbà ní ọmọ ara rẹ̀ a sì kọ́ Mósè ní gbogbo ọgbọ́n ara Íjíbítì ó sì pọ̀ ní ọ̀rọ̀ àti ní ìṣe nígbà tí ó sì di ẹni ìwọ̀n ogójì ọdún ó sọ sí i lọ́kàn láti lọ ibẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ara rẹ̀ wò nígbà tí ó sì rí ọ̀kan nínú wọn tí à ń jẹ ní ìyà ó gbèjà rẹ̀ ó gbẹ̀san ẹni tí wọ́n ń jẹ ní ìyà ó sì lu ara Íjíbítì náà pa ó sì ṣe bí àwọn ará òun mọ̀ bí Ọlọ́run yóò ti ti ọwọ́ òun gbà wọ́n ṣùgbọ́n wọn kò mọ̀ ó sì di ijọ́ kejì ó yọ sí wọn bí wọ́n ti ń jà òun ìbá sì parí rẹ̀ fún wọn ó wí pé alàgbà ará ni ẹ̀yin èsì tí ẹ̀yin fi ń ṣe ohun tí kò tọ́ sí ara yín ṣùgbọ́n ẹni tí ó fẹ́ràn sí ẹnìkejì rẹ̀ tì í kúrò ó wí pé ta ni ó fi ọ jẹ olórí àti onídàájọ́ wa ìwọ ń fẹ́ pa mí gẹ́gẹ́ bí o ti pa ará lánàá Mósè sì sá nítorí ọ̀rọ̀ yìí ó sì wá ṣe àtìpó ní ilẹ̀ mídíánì níbi tí ó gbé bí ọmọ méjì nígbà tí ogójì ọdún sì pé áńgẹ́lì olúwa farahàn án ní ijù ní òkè sinai nínú ọ̀wọ́ iná ní ìgbẹ́ nígbà tí Mósè sì rí i ẹnu yà á sí ìran náà nígbà tí ó sì sún mọ́ láti wò ó fín òun olúwa kọ sí i wípé èmi ni ọlọ́run àwọn bàbá rẹ ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run Jákọ́bù Mósè sì wárìrì kò sì dáṣà láti wò ó mọ́ Olúwa sì wí fún un pé tú bàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ gbé dúró nì ilẹ̀ mímọ́ ni ní rírí mo ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ń bẹ ní Íjíbítì mo sì ti gbọ́ gbígbìn wọn mo sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n wá nísinsìnyí èmi ó sì rán ọ lọ sí Íjíbítì Mósè náà yìí tí wọ́n kọ̀ wípé ta ni ó fi ọ jẹ olórí àti onídàájọ́ òun náà ni ọlọ́run rán lọ láti ọwọ́ áńgẹ́lì tí ó fara hàn ní ìgbẹ́ láti ṣe olórí àti olùdáǹdè òun ni ó mú wọn jáde lẹ́yìn ìgbà tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ní ilẹ̀ Íjíbítì àti ní òkun pupa àti ní agejù ní ogójì ọdún èyí ni Mósè náà tí ó wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé wòlíì kan ni Olúwa Ọlọ́run yín yóò gbé dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi ò ní kí ẹ gbọ́ tirẹ̀. èyí náà ni ẹni tí ó wà nínú ìjọ ní ìjù pẹ̀lú áńgẹ́lì náà tí ó bá a sọ̀rọ̀ ní òkè Sinai àti pẹ̀lú àwọn bàbá wa ẹni tí ó gba ọ̀rọ̀ ìyè láti fi fún wa ẹni tí àwọn bàbá wa kò fẹ́ gbọ́ tirẹ̀ ṣùgbọ́n wọ́n tì í kúrò lọ́dọ̀ wọn wọ́n sì yí padà ní ọkàn wọn sí Íjíbítì wọ́n wí fún Árónì pé dá òrìṣà fún wa tí yóò máa tọ̀nà ṣáájú wa nítorí bí ó ṣe ti Mósè yìí tí ó mú wa ti ilẹ̀ Íjíbítì jáde wá a kò mọ ohun tí ó ṣe é wọ́n sì yá ère ẹgbọ̀rọ̀ màálù ní ijọ́ wọn nì wọ́n sì rúbọ sí ère náà wọ́n sì ń yọ̀ nínú iṣẹ́ ọwọ́ ara wọn Ọlọ́run sì padà ó fi wọ́n sílẹ̀ láti máa sin ogun ọ̀run bí a ti kọ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ará ilé Ísírẹ́lì ẹ̀yin a mú ẹran tí a pa àti ẹbọ fún mi wá bíi ní ogójì ọdún ní ijù ẹ̀yin sì tẹ́wọ́ gba àgọ́ mólókù àti ìràwọ̀ òrìṣà rémfánì àwòrán tí ẹ̀yin ṣe láti máa bọ wọ́n èmi ó sì kó yín lọ rí kọjá bábílónì àwọn baba wa ní àgọ́ ẹ̀rí ní ijù bí ẹni tí ó bá Mósè sọ̀rọ̀ ti pàṣẹ pé kí ó ṣe é gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ó ti rí tí àwọn baba wa tí ó tẹ̀lé wọn sì mú bá Joshua wá sí ilẹ̀ ìní àwọn kèfèrí tí ọlọ́run lé jáde kúrò níwájú àwọn bàbá wa títí di ọjọ́ dáfídì ẹni tí ó rí ojú rere níwájú ọlọ́run tí ó sì tọrọ láti rí ibùgbé fún ọlọ́run jákọ́bù ṣùgbọ́n sólómọ́nì kọ́ ilé fún un ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí wòlíì ti wí pé ọ̀run ni ìtẹ́ mi ayé sì ni àpótí ìtìsẹ̀ mi irú ilé kíni ẹ̀yin ó kọ́ fún mi ni olúwa wí tàbí ibo ni ibi ìsinmi mi ọwọ́ mi kọ́ ha ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yin ọlọ́rùn líle àti aláìkọlà àyà ohun etí nígbà gbogbo ni ẹ̀yin máa dènà ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwọn baba yín bẹ́ẹ̀ ni ẹ̀yin ta ni nínú àwọn wòlíì tí àwọn baba yín kò ṣe inúnibíni sí wọ́n sì ti pa àwọn tí ó ti ń sọ àsọtẹ́lẹ̀ ti wíwá ẹni olóòótọ́ nì ẹni tí ẹ̀yin sì ti di olùfihàn àti olùpa ẹ̀yin tí ó gba òfin gẹ́gẹ́ bí ìlànà àwọn áńgẹ́lì tí ẹ kò sì pa á mọ́ nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí àyà wọn gbọgbẹ́ dé inú wọ́n sì parí sí i kéke ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjú mọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti jésù ń dúró ní ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wí pé. wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró ní ọwọ́ ọ̀tún ọlọ́run. nígbà náà ni wọ́n kígbe ní ohùn rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù ú wọ́n sì wọ́ sẹ́yìn òde ìlú wọ́n sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ ní ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní sọ́ọ̀lù wọ́n sọ stefanu ní òkúta ó sì ń ké olúwa wípé. jésù olúwa gba ẹ̀mí mi. ó sì kúnlẹ̀ ó kígbe ní ohùn rara pé. olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn ní ọrùn nígbà tí ó sì wí èyí ó sùn. Ìṣe àwọn àpọ́stélì orí kẹjọ. Sọ́ọ̀lù sì ní ohùn sí ikú rẹ̀ ní àkókò náà inúnibíni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù a sì tú gbogbo wọn kálẹ̀ já agbègbè Judea òun Samaria àfi àwọn àpọ́stélì àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Stefano wọ́n sì po ohùn réré ẹkún kíkan sórí rẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀lù ó ń da ìjọ ènìyàn ọlọ́run rú ó ń wọ ojoojúlé ó sì mú àwọn ọkùnrin àti obìnrin ó sì ń fi wọ́n sínú túbú àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo wọ́n ń wàásù ọ̀rọ̀ náà fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú samaria ó ń wàásù kristi fún wọn àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyèsí ohun tí fílípì ń sọ. So nígbà tí wọ́n ń gbọ́ tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí ẹ̀mọ́ tí ń kígbe lóhùn rárá jáde wá àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bá jà àti àwọn amọ́kùn a sì ṣe dídá ara wọn ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà ṣùgbọ́n ọkùnrin kan wà tí à ń pè ní símónì tí tí máa ṣe oṣó ní ìlú náà tí sì máa jẹ́ kí ẹnu ya àwọn ará samaria a máa wí pé ènìyàn ńlá kan ni òun ẹni tí gbogbo wọn bọlá fún àti èwe àti àgbà ń wí pé. ọkùnrin yìí ní agbára ọlọ́run tí a ń pè ní ńlá. òun ni wọ́n sì bọlá fún nítorí ọjọ́ pẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. ṣùgbọ́n nígbà tí wọ́n gba Fílípì gbọ́ ẹni tí ń wàásù ìrètí ìjọba ọlọ́run àti orúkọ Jésù Kristi àbàtìsí wọn àti ọkùnrin àti obìnrin Símónì tìkára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú nígbà tí a sì bátíìsì rẹ̀ ó sì ń bá Fílípì jókòó ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Fílípì ṣe ẹnu sì yá nígbà tí àwọn àpòsílì tí ó wà ní Jerusalem sì gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà nítorí tí ó fi di ìgbà náà kò tí ì ẹnikẹ́ni nínú wọn kìkì abaptisi wọn ní orúkọ Jésù Olúwa ni nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn wọ́n sì gba ẹ̀mí mímọ́ nígbà tí Símọ́nì sì rí i pé nípa gbígbé ọwọ́ lé ni ní à ń ti ọwọ́ àwọn àpòsílẹ̀ fi ẹ̀mí mímọ́ fúnni ó fi owó lọ̀ wọ́n ó wí pé. ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́ ṣùgbọ́n pétérù dá a lóhùn wípé. kí owó rẹ ṣègbé pẹ̀lú rẹ nítorí tí ìwọ rò láti fi owó rẹ bùn ọlọ́run ìwọ kò ní ipa tàbí ìpín nínú ọ̀ràn yìí nítorí ọkàn rẹ kò ṣe déédéé níwájú ọlọ́run nítorí náà ronúpìwàdà ìwà búburú rẹ yìí kí o sì gbàdúrà sọ́dọ̀ ọlọ́run bóyá yóò dárí ète ọkàn rẹ jìn ọ́ nítorí tí mo wòye pé ìwọ wà nínú ìkorò òróǹro àti ní ìdè ẹ̀ṣẹ̀. nígbà náà ni Símónì dáhùn ó sì wí pé. ẹ gbàdúrà sọ́dọ̀ Olúwa fún mi kí ọ̀kan nínú ohun tí ẹ̀yin ti sọ kí ó má ṣe bá mi. àti àwọn nígbà tí wọ́n sì ti jẹ́rìí tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ Olúwa wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n sì wàásù ìrere ní ìletò púpọ̀ ti àwọn ará Samaria. áńgẹ́lì Olúwa sì sọ fún Fílípì pé jíde kí o sì máa lọ sí ìhà gúúsù ní ọ̀nà tí ó ti Jerúsálẹ́mù lọ sí Gasa, ti í ṣe ijù. nígbà tí ó sì dìde ó lọ sì kíyèsí ọkùnrin kan ará Ethiopia ìwẹ̀fà ọlọ́lá pípọ̀ lọ́dọ̀ Kandake ọbabìnrin àwọn ará Ethiopia ẹni tí í ṣe olórí gbogbo ìṣúra rẹ̀ tí ó sì wá sí Jerúsálẹ́mù láti jọ́sìn òun sì ń padà lọ ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀ ó ń ka ìwé wòlíì àìsáyà ẹ̀mí sì wí fún fílípì pé. lọ kí o sì da ara rẹ pọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí. fílípì sì súré lọ ó gbọ́ ó ń ka ìwé wòlíì àìsáyà ó sì bí pé. ohun tí ìwọ ń kà ni ó yé ọ. ó sì dáhùn wípé. yéé àṣeyé mi bí kò ṣe pé ẹnìkan tọ́ mi sí ọ̀nà ó sì bẹ Fílípì kí ó gòkè wá kí ó sì bá òun jókòó ibi ìwé mímọ́ tí ó sì kà náà ni èyí. a fà á bí àgùntàn lọ fún pípa àti bí ọ̀dọ́ àgùntàn yìí ti ya adi níwájú olùrẹ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ a mú ìdájọ́ kúrò ta ni yóò sọ̀rọ̀ ìran rẹ̀ nítorí a gba ẹ̀mí rẹ̀ kúrò ní ayé. ìwẹ̀fà sì dá Fílípì lóhùn ó ní. mo bẹ̀ ọ́ títa ni wòlíì náà sọ̀rọ̀ yìí ti ara rẹ̀ tàbí ti ẹlòmíràn. fílípì sì ya ẹnu rẹ̀ ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí ó sì wàásù jésù fún un bí wọ́n sì ń lọ ní ọ̀nà wọ́n dé ibi omi kan ìyòfà náà sì wí pé. wò ó omi nìyí kí ni ó dá mi dúró láti baptist. fílípì sì wí pé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 nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ ó ń yọ̀ ní asọ́tù ni a sì rí Fílípì bí ó sì ń kọjá lọ ó ń wàásù ìrere ní gbogbo ìlú títí ó fi dé Kesaria. Ìṣe àwọn àpọ́stélì orí kẹsàn-án. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa ó tọ olórí àlùfáà lọ ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damascus sí àwọn sínágọ́gù pé bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ ní ọ̀nà yìí ìbá ṣe ọkùnrin tàbí obìnrin kí òun lè mú wọn ní dìde wá sí Jerúsálẹ́mù ó sì ṣe bí ó ti ń lọ ó sì súnmọ́ Damascus lójijì láti ọ̀run wá ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yí ká ó sì ṣubú lulẹ̀ ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí pé. Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. ó sì wí pé. ìwọ ta ni olúwa. olúwa sì wí fún un pé. èmi jésù ni ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. ó sì ń wárìrì ẹnu sì yá ó ní. olúwa kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe olúwa sì wí fún un pé. dìde kí o sì lọ sí ìlú náà a ó sọ fún ọ ní ohun tí ìwọ ó ṣe. àwọn ọkùnrin tí wọ́n sì ń bá re àjò dúró kẹ́kẹ́ pamọ́ wọn ní ẹnu wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan Sọ́ọ̀lù sì dìde ní ilẹ̀ nígbà tí ojú rẹ̀ sì là kò rí ohun kan ṣùgbọ́n fà á ní ọwọ́ wọ́n sì mú wá sí Damasku. ó sì gbé jẹ́mọ́ta ní àìríran kò sì jẹ bẹ́ẹ̀ ni kò sì mu ọmọ ẹ̀yìn kan sì wà ní Damasku tí à ń pè ní Ananaya olúwa sì wí fún un ní ojúran pé Ananaya ó sì wí pé wò ó èmi nìyí olúwa olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀ganran kí o sì béèrè ẹni tí à ń pè ní sọ́ọ̀lù ará tásù ní ilé júdà ṣáà ó ń gbàdúrà òun sì ti rí ọkùnrin kan ní ojúran tí à ń pè ní ananaya ó wọlé ó sì fi ọwọ́ lé e kí ó lè ríran. ananaya sì dáhùn wípé. olúwa mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní jerusalem. ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá sí ìhìn yìí láti de gbogbo àwọn tí ń pe orúkọ rẹ. ṣùgbọ́n olúwa wí fún un pé máa lọ nítorí ohun èlò àyò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kèfèrí àti àwọn ọba àti àwọn ọmọ ìsírẹ́lì nítorí èmi ò fi gbogbo ìyà tí kò lè ṣàì jẹ nítorí orúkọ mi hàn án. ananiya sì lọ ó sì wọ ilé náà nígbà tí ó sì fi ọwọ́ rẹ̀ lé e, ó ní. sọ́ọ̀lù arákùnrin olúwa ni ó rán mi jésù tí ó fi ara hàn ọ́ ní ọ̀nà tí ìwọ bá wá kí ìwọ kí ó lè ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́. lójú kan náà nǹkan sì bọ́ kúrò ní ojú rẹ̀ bí ìpẹ́pẹ́ ó sì ríran ó sì dìde a sì baptisi rẹ̀ nígbà tí ó sì jẹun ara rẹ̀ mókun. Sọ́ọ̀lù sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ní Damasku ní ijọ́ mélòó kan. Lójú kan náà, ó sì ń wàásù Kristi nínú àwọn sínágọ́gù pé ọmọ Ọlọ́run ni òun í ṣe. Ẹnu sì ya gbogbo àwọn tí ó ń gbọ́. Wọ́n sì wí pé. Ẹni tí ó ti fòòró àwọn tí ń pe orúkọ yìí ní Jerúsálẹ́mù kan ni èyí tí ó sì ti ìtorí náà wá sí ìhín yìí láti mú wọn ní dídè lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà ṣùgbọ́n Pọ́ọ̀lù ń pọ̀ sí i ní agbára ó sì ń dààmú àwọn Júù tí ó ń gbé ní Damasku ó ń fi hàn pé èyí ni Kristi náà lẹ́yìn ìgbà tí ọjọ́ pípọ̀ kọjá àwọn Júù ń gbìmọ̀ láti pa á ṣùgbọ́n ìdìtẹ̀ wọn di mímọ̀ fún Sọ́ọ̀lù wọ́n sì ń ṣọ́ ẹnu bodè pẹ̀lú ní ọ̀sán àti ní òru láti pa á ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mú un ní òru wọ́n sì sọ ọ́ kalẹ̀ lára odi nínú agbọ̀n nígbà tí Sọ́ọ̀lù sì dé Jerúsálẹ́mù ó pète àti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn gbogbo wọn sì bẹ̀rù rẹ̀ nítorí wọn kò gbàgbọ́ pé ọmọ ẹ̀yìn kan ni ṣùgbọ́n Bánábà mú un ó sì sin ín lọ sọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì ó sì sọ fún wọn bí ó ti rí Olúwa ní ọ̀nà àti pé ó ti bá a sọ̀rọ̀ àti bí ó ti fi ìgboyà wàásù ní Damasku ní orúkọ Jésù ó sì wà pẹ̀lú wọn ó ń wọlé ó sì ń jáde ní Jerúsálẹ́mù ó sì ń fi ìgboyà sọ̀rọ̀ ní orúkọ Jésù Olúwa ó ń sọ̀rọ̀ lòdì sí àwọn ará Hélénè ó sì ń jà wọ́n níyàn ṣùgbọ́n wọ́n ń pète àti pa á nígbà tí àwọn arákùnrin sì mọ̀ wọ́n mú un sọ̀kalẹ̀ lọ sí Kesaria wọ́n sì rán lọ sí Tásù nígbà náà ni ìjọ wà ní àlàáfíà yí gbogbo Jùdíà ká àti ní Gálílì àti ní Samaria wọ́n ń fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń rìn ní ìbẹ̀rù Olúwa àti ní ìtùnú ẹ̀mí mímọ́ wọ́n ń pọ̀ sí i. ó sì ṣe bí pétérù ti ń kọjá la ẹkùn gbogbo lọ ó sọ̀kalẹ̀ tọ̀ àwọn ènìyàn mímọ́ tí ń gbé lídà pẹ̀lú. níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní enia tí ó ti dùbúlẹ̀ lórí àkéte ní ọdún mẹ́jọ ó ní àrùn ẹ̀gbà. pétérù sì wí fún un pé. enia jésù kristi mú ọ lára dá dìde kí o sì tún àkéte rẹ ṣe ó sì dìde lójú kan náà gbogbo àwọn tí ń gbé Lúdà àti Sárónì sì rí i wọ́n sì yí padà sí Olúwa ọmọ ẹ̀yìn kan sì wà ní Jópa tí à ń pè ní Tábítà ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́kà obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ṣe ó sì ṣe ní ijọ́ wọn nì tí ó ń ṣàìsàn ó sì kú nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán wọ́n tẹ́ ẹ sí yàrá kan lókè. Okay bí lídà sì ti súnmọ́ jópa nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ pé pétérù wà níbẹ̀ wọ́n rán ọkùnrin méjì sí lọ ibẹ̀ pé. má sì jáfara àti dé ọ̀dọ̀ wa. pétérù sì dìde ó sì bá wọn lọ nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà gbogbo àwọn opó sì dúró tì í wọ́n ń sọkún wọ́n sì fi ẹ̀wù àti aṣọ tí dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn ṣùgbọ́n pétérù ti gbogbo wọn sóde. So ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà ó sì yípadà sí òkú ó ní. tàbítà dìde. ó sì la ojú rẹ̀ nígbà tí ó sì rí pétérù ó dìde jókòó ó sì na ọwọ́ rẹ̀ sí i ó fà á dìde nígbà tí ó sì pe àwọn ènìyàn mímọ́ àti àwọn opó ó fi lé wọn lọ́wọ́ láàyè ó sì dínà yí gbogbo Jópa ká ọ̀pọ̀lọpọ̀ sì gba Olúwa gbọ́ ó sì ṣe ó gbé ọjọ́ pípọ̀ dé Jópa lọ́dọ̀ ọkùnrin kan Simoni aláwọ. Ìṣe àwọn àpọ́stélì orí kẹwàá. Ọkùnrin kan sì wà ní Kesarea tí à ń pè ní Kọ̀nílíù. Balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí à ń pè ní ti Ítálì, olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀ gbogbo. Ẹni tí ó ń tọrẹ àánú púpọ̀ fún àwọn ènìyàn, tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́ ó rí nínú ìran kedere áńgẹ́lì ọlọ́run kan wọlé tọ̀ ọ́ wá ó sì wí fún un pé. Kọ̀nílíù. nígbà tí ó sì tẹjú mọ́ ọ tí ẹ̀rù sì bà á ó ní. kí olúwa. ó sì wí fún un pé. àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú ọlọ́run fún ìrántí sì ń rán ènìyàn nísinsìnyí lọ sí Jópa kí wọ́n sì pe Síméónì wá ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù ó wọ̀ sí ilé ẹnìkan símónì aláwọ tí ilé rẹ̀ wà létí òkun òun ni yóò sọ fún ọ bí ìwọ ò ti ṣe. nígbà tí áńgẹ́lì náà tí ó bá kọ̀nílù sọ̀rọ̀ sì fi sílẹ̀ lọ ó pe méjì nínú àwọn ìránṣẹ́ ilé rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan nínú àwọn tí máa dúró tì í nígbà gbogbo nígbà tí ó sì ti ròyìn ohun gbogbo fún wọn ó rán wọn lọ sí jọ́pà ní ijọ́ kejì bí wọ́n ti ń lọ ní ọ̀nà àjò wọn tí wọ́n sì súnmọ́ ìlú náà pétérù gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí kẹfà ọjọ́ ebi sì pa á gidigidi òun ìbá sì jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n ń pèsè ó bọ́ sí ojúran ó sì rí ọ̀run ṣí ohun èlò kan sì sọ̀kalẹ̀ bíi gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ sí ilẹ̀ nínú rẹ̀ ni olóríjorí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin wà àti ohun tí ń rákò ní ayé àti ẹyẹ ojú ọ̀run ohùn kan sì fọ̀ sí i pé. dìde pétérù máa pa kí o sì máa jẹ. ṣùgbọ́n pétérù dáhùn pé. agbẹ́dọ̀ olúwa nítorí èmi kò jẹ ohun èèwọ̀ àti aláìmọ́ kan rí. ohùn kan ìtún sí i lẹ́ẹ̀kejì pé. ohun tí ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má ṣe pè é ní èèwọ̀ mọ́. èyí sì ṣe ní ẹ̀rín mẹ́ta lójú kan náà a sì gbé ohun èlò náà padà lọ sókè ọ̀run bí ó sì ń gọ Pétérù ní ara rẹ̀ bí àbá ti mọ ìran tí òun rí yìí sí sì wò ó àwọn ọkùnrin tí a rán ti ọ̀dọ̀ Kọ̀nílíù wá wọ́n ń béèrè ilé Símónì wọ́n dúró ní ẹnu ọ̀nà wọ́n náà béèrè bí Símónì tí à ń pè ní Pétérù wọ̀ níbẹ̀ bí Pétérù sì ń ronú ìran náà ẹ̀mí wí fún un pé wò ó àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ ǹjẹ́ dìde sọ̀kalẹ̀ kí o sì bá wọn lọ má ṣe kọ mi nú ohunkóhun nítorí èmi ni ó rán wọn. nígbà náà ni pétérì sọ̀kalẹ̀ tọ̀ àwọn ọkùnrin tí a rán sí i láti ọ̀dọ̀ kẹ̀lílì wá ó ní. wò èmi ni ẹni tí ẹ̀yin ń wá èrèdí rẹ̀ tí ẹ fi wá. wọ́n sì wí pé kọ̀nílì ò ọ̀run ọkùnrin olóòótọ́ àti ẹni tí ó bẹ̀rù ọlọ́run tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè àwọn júù òun ni a ti ọ̀dọ̀ ọlọ́run kọ́ nípasẹ̀ áńgẹ́lì mímọ́ láti ránṣẹ́ pè ọ́ wá sí ilé rẹ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ ní ẹnu rẹ̀. nígbà náà ni ó pè wọ́n wọlé ó sì fi wọ́n wọ̀ ní ijọ́ kejì ó sì dìde ó bá wọn lọ nínú àwọn arákùnrin ní sì bá a lọ. níjọ́ kejì wọ́n sì wọ Kesaria Kọ̀nílíù sì ti ń retí wọn ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ ó sì ṣe bí pétérù ti ń wọlé Kọ̀nílíù pàdé rẹ̀ ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ó sì foríbalẹ̀ fún un ṣùgbọ́n pétérù gbé e dìde ó ní. dìde ènìyàn ni èmi tìkára mi pẹ̀lú. bí ó sì ń bá a sọ̀rọ̀ ó wọlé ó sì bá àwọn ènìyàn púpọ̀ tí wọ́n péjọ ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ bí ó ti jẹ́ èèwọ̀ fún ẹni tí í ṣe Júù láti bá ẹni tí í ṣe ará ilẹ̀ mìíràn kẹ́gbẹ́ tàbí láti tọ̀ ọ́ wá ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé kí èmi kí ó má ṣe pe ẹnikẹ́ni ní èèwọ̀ tàbí aláìmọ́ nítorí náà ni mo sì ṣe wà ní àìjiyàn bí a ti ránṣẹ́ pè mí ǹjẹ́ mo béèrè nítorí kí ni ẹ̀yin ṣe ránṣẹ́ pè mí. Kọ̀nẹ́líù sì dáhùn pé ní ìjẹ́rin mò ń ṣe àdúrà wákàtí kẹsàn-án ọjọ́ ní ilé mi títí di ìdá yìí sì wò ó ọkùnrin kan aláṣọ àlà dúró níwájú mi ó sì wí pé Kọ̀nílíù a gbọ́ àdúrà rẹ ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Ọlọ́run ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jópa kí o sì pe Símónì wá ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù ó wọ̀ ní ilé simoni aláwọ létí òkun nígbà tí ó bá dé ẹni tí yóò sọ̀rọ̀ fún ọ nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà ìwọ sì ṣeun tí o fi wá gbogbo wa pé níwájú ọlọ́run nísinsìnyí láti gbọ́ ohun gbogbo tí a pa láṣẹ fún ọ láti ọ̀dọ̀ ọlọ́run wá. pétérù sì ya ẹnu rẹ̀ ó sì wí pé. nítòótọ́ mo wòye pé. Pe ọlọ́run kì í ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi òun ni olúwa ohun gbogbo ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Jùdíà tí a bẹ̀rẹ̀ sí láti Gálílì wá lẹ́yìn baptistimu tí Jòhánù wàásù rẹ̀ àní Jésù ti Násárẹ́tì bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí ẹni tí ó ń kiri ṣe oore ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ti ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa sì ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerúsálẹ́mù ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi òun ni ọlọ́run jíǹde ní ijọ́ kẹta ó sì fi hàn gbangba kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ ọlọ́run yàn tẹ́lẹ̀ fún àwa tí a bá a jẹ tí a sì bá a mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun ni a ti ọwọ́ ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè òun òkú òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. bí pétérù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu ẹ̀mí mímọ́ bà lé gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ náà ẹnu sì yẹ àwọn onígbàgbọ́ ti ìkọlà iye àwọn tí ó bá pétérù wá nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú nítorí wọ́n gbọ́ wọ́n ń fọ onírúurú èdè wọ́n sì yin ọlọ́run lógo nígbà náà ni pétérù dáhùn wípé. ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má bàmtísì àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bí àwa. ó sì pàṣẹ kí a bàmtísì wọn ní orúkọ jésù kristi nígbà náà ni wọ́n sì bẹ̀ẹ́ kí ó dúró ní ijọ́ mélòó kan. Iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kọkànlá àwọn àpòstélì àti àwọn arákùnrin tí ó wà ní judea sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ ọlọ́run nígbà tí pétérù sì gòkè wá sí jerúsálẹ́mù àwọn tí ìkọlà ń bá a sọ wípé. ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ ó sì bá wọn jẹun. ṣùgbọ́n pétérù bẹ̀rẹ̀ sí í fún wọn lẹ́sẹẹsẹ wípé. èmi wà ní ìlú jọ́pà mò ń gbàdúrà mo rí ìran ní ojúran ohun èlò kan sọ̀kalẹ̀ bíi gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó sì wá títí dé ọ̀dọ̀ mi mo tẹjú mọ́ ọ mo sì fiyè sí i mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ààyè àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run mo sì gbọ́ ohùn kan tí ó fọ̀ sí mi pé dìde pétérù máa pa kí o sì máa jẹ ṣùgbọ́n mo dáhùn wípé àgbẹ̀dọ̀ olúwa nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láé ṣùgbọ́n ohun kan dáhùn lẹ́ẹ̀kejì láti ọ̀run wá pé ohun tí ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má sì pè é ní èèwọ̀ èyí sì ṣe ní ẹ̀ẹ̀mẹ́ta a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run sì wò ó lójú kan náà ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà tí a rán láti kesaria sí mi ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ kí èmi má ṣe kọminú ohunkóhun àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ a sì wọ ilé ọkùnrin náà ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀ tí ó sì wí pé ránṣẹ́ lọ sí Jópa kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ là bí mo sì ti bẹ̀rẹ̀ sí í sọ ẹ̀mí mímọ́ sì bà wọn gẹ́gẹ́ bí ó ti bà wa ní àtètèkọ́ṣe nígbà náà ni mo rántí ọ̀rọ̀ olúwa bí ó ti wí pé Jòhánù ń fi omi baptisti ní tòótọ́ ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisti yín ǹjẹ́ bí ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó ti fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristi Olúwa gbọ́ ta ni èmi tí èmi ò fi di Ọlọ́run ní ọ̀nà. nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì pa ẹnu wọn mọ́ wọ́n sì yin Ọlọ́run lógo wípé. ǹjẹ́ Ọlọ́run fi rònúpìwàdà sí iyè fún àwọn kèfèrí pẹ̀lú. nítorí náà àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu wọ́n rìn títí dé Fẹ́níkè àti Kípùrù àti Áńtíókù wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú wọn tí í ṣe ará Kípùrù àti Kírénè nígbà tí wọ́n dé Áńtíókù wọ́n sọ̀rọ̀ fún àwọn Elénì pẹ̀lú wọ́n ń wàásù Jésù Olúwa ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wàgbọ́ yípadà sí Olúwa ìyìn wọn sì dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù wọ́n sì rán bánábà lọ títí dé antioku ẹni tí nígbà tí ó dé tí ó sì rí orí ọ̀fẹ́ ọlọ́run ó yọ̀ ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ olúwa nítorí òun jẹ́ ènìyàn rere ó sì kún fún ẹ̀mí mímọ́ àti fún ìgbàgbọ́ ènìyàn púpọ̀ ni a sì kà kún olúwa bánábà sì jáde lọ sí tásù láti wá sọ́ọ̀lù nígbà tí ó sì rí i ó mú un wá sí Áńtíókù ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì ń kọ́ ènìyàn púpọ̀ ní Áńtíókù ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní kírísítíánì ní ọjọ́ wọn nì ni àwọn wòlíì ti Jerusalem sọ̀kalẹ̀ wá sí Áńtíókù nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Ágábù sì dìde ó ti pa ẹ̀mí sọ pé ìyẹn ńlá yóò mú ká gbogbo ayé èyí tí ó sì ṣẹ ní ọjọ́ Claudiu Kesari àwọn ọmọ ẹ̀yìn sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Jùdíà èyí tí wọ́n sì ṣe wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Sọ́ọ̀lù. Iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kejìlá. Ní àkókò ìgbà náà ni Hẹ́rọ́dù ọba sì nawọ́ rẹ̀ láti pa àwọn kan lójú nínú ìjọ ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù ó sì nawọ́ mú Pétérù pẹ̀lú ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà nígbà tí ó sì mú ó fi sínú túbú ó fi lé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́ ó ń rò láti mú un jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ ọlọ́run fún un nígbà tí ẹ́rọ́dù ìbá sì mú un jáde ní òru náà pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì a fi ẹ̀wọ̀n méjì dé Ẹ̀sọ́ sì wà ní ẹnu ọ̀nà wọ́n ń ṣọ́ túbú náà sì wò ó áńgẹ́lì olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́ ó jí ó ní. dìde kánkán. ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ áńgẹ́lì náà sì wí fún un pé. di àmùrè kí o sì sọ sálúbàtà rẹ. ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún un pé. da aṣọ rẹ bóra kí o sì máa tọ̀ mí lẹ́yìn. òun sì jáde ó ń tọ̀ ọ́ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ ni òun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran nígbà tí wọ́n kọjá ìsọ́ àti kejì wọ́n dé ẹnu ọ̀nà ìlẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó sì tìkára rẹ̀ sí sílẹ̀ fún wọn nígbà tí wọ́n sì jáde wọ́n ń lọ títí ní ọ̀nà ìgboro kan lójú kan náà áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ nígbà tí ojú pétérù sì wálẹ̀ ó ní. nígbà yìí ni mo tó mọ̀ nítòótọ́ pé olúwa rán áńgẹ́lì rẹ̀ ó sì gbà mí ní ọwọ́ ẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn júù. nígbà tí ó sì rò ó ó lọ sí ilé Maria ìyá Jòhánù tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà bí ó sì kan ilẹ̀kùn ẹnu ọ̀nà ọmọbìnrin kan tí à ń pè ní Ródà ó wá dáhùn nígbà tí ó sì mọ ohun Pétérù kò sì sí ilẹ̀kùn fún ayọ̀ ṣùgbọ́n ó súré wọlé ó sì sọ pé. Pétérù dúró ní ẹnu ọ̀nà. wọ́n sì wí fún un pé. ìwọ ń ṣí ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi pé. bẹ́ẹ̀ ni sẹ́. wọ́n sì wí pé. áńgẹ́lì rẹ̀ ni. ṣùgbọ́n pétérù nìkan kò síbẹ̀ nígbà tí wọ́n sì ṣí ilẹ̀kùn wọ́n rí i ẹnu sì yà wọ́n ṣùgbọ́n ó juwọ́ sí wọn pé kí wọn kí ó dákẹ́ ó sì ròyìn fún wọn bí olúwa ti mú òun jáde kúrò nínú túbú ó sì wí pé. ẹ nǹkan wọ̀nyí fún jákọ́bù àti àwọn arákùnrin nígbà tí ó sì jáde ó lọ sí ibòmíràn nígbà tí ilẹ̀ sì mọ́ ìdààmú díẹ̀ kọ́ ni ó wà láàrin àwọn ọmọ ogun pé. níbo ni pétérù gbé wà. nígbà tí Hẹ́rọ́dù sì wá a kiri tí kò sì rí i ó wádìí àwọn ẹ̀ṣọ́ ó pàṣẹ pé kí a pa wọ́n. ó sì sọ̀kalẹ̀ láti Jùdíà lọ sí Késáríà ó sì jókòó níbẹ̀. Hẹ́rọ́dù sì ń bínú gidigidi sí àwọn ará Tírè òun Sídónì. Si ṣùgbọ́n wọ́n wá fi ọkàn kan wá sọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n sì tu pílásù ìwẹ̀fà ọba lójú wọ́n bẹ̀bẹ̀ fún àlàáfíà nítorí láti ìlú ọba lọ ni a ti ń bọ́ ìlú wọn lọ́jọ́ àfiyèsí kan Hẹ́rọ́dù gún wà ó jókòó lórí ìtẹ́ ó sì ń sọ̀rọ̀ fún wọn àwọn ènìyàn sì hó wípé. ohùn ọlọ́run kì í ṣe ti ènìyàn. lójú kan náà áńgẹ́lì Olúwa lù ú nítorí tí kò fi ògo fún ọlọ́run ìdí sì jẹ́ ó sì kú ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run gbilẹ̀ ó sì bí sí i bánábà òun sọ́ọ̀lù sì padà ti jerusalem wá nígbà tí wọ́n sì parí iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n sì mú jòhánù wá pẹ̀lú wọn àpèlé ẹni tí í jẹ́ máàkù. iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kẹtàlá àwọn wòlíì àti àwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Áńtíókù Bánábà àti Símónì tí à ń pè ní Níjẹ́rì àti Lúkìù ará Kírénè àti Mánáẹ́nì tí a tọ́pọ̀ pẹ̀lú Erodu Tẹ́trákì àti Sọ́ọ̀lù bí wọ́n sì ń jọ́sìn fún Olúwa tí wọ́n sì ń gbààwẹ̀ ẹ̀mí mímọ́ wí pé ẹ ya bánábà òun sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí. nígbà tí wọ́n sì gba àwẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì ti gbé ọwọ́ lé wọn wọ́n sì rán wọn lọ. ǹjẹ́ bí a ti rán wọn láti ọwọ́ ẹ̀mí mọ́ lọ wọ́n sọ̀kalẹ̀ lọ sí sílékíà láti ibẹ̀ wọ́n sì wọkọ̀ lọ sí kíprù nígbà tí wọ́n sì wà ní sálámì wọ́n ń wàásù ọ̀rọ̀ ọlọ́run ní sínágọ́gù àwọn júù wọ́n sì ní Jòhánù pẹ̀lú fún ìránṣẹ́ wọn nígbà tí wọ́n sì la gbogbo erékùṣù jáde Páfò wọ́n rí ọkùnrin kan oṣó wòlíì èké Júù orúkọ ẹni tí jẹ́ bá Jésù ẹni tí ó wà lọ́dọ̀ ṣáájú Pọ́ọ̀lù baálẹ̀ ìlú náà amòye ènìyàn òun náà ni ó ránṣẹ́ pé Bánábà òun Sọ́ọ̀lù ó sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n Élímà ọ̀ṣọ́ náà nítorí bẹ́ẹ̀ ni ìtumọ̀ orúkọ rẹ̀ ó takò wọ́n ó ń fẹ́ pa baálẹ̀ ní ọkàn dà kúrò ní ìgbàgbọ́ ṣùgbọ́n sọ́ọ̀lù tí a sì ń pè ní pọ́ọ̀lù ó kún fún ẹ̀mí mọ́ ó sì tẹjú mọ́ ó sì wí pé. ìwọ tí o kún fún àrékérekè gbogbo àti fún ìwà ìkà gbogbo ìwọ ọmọ èṣù ìwọ ọ̀tá òdodo gbogbo ìwọ kì yóò ha dẹ́kun àti máa yí ọ̀nà títọ́ olúwa po ǹjẹ́ nísinsìnyí wò ó ọwọ́ olúwa ń bẹ lára rẹ ìwọ ò sì fọ́jú ìwọ kì yóò sì rí oòrùn ní sáà kan. lójú kan náà òwú súwúsú àti òkùnkùn sì bò ó ó sì ń wá ènìyàn kiri láti fà á lọ́wọ́ lọ nígbà tí baálẹ̀ rí ohun tí ó ṣe ó gbàgbọ́ ẹnu sì yá sí ẹ̀kọ́ olúwa nígbà tí Pọ́ọ̀lù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì ṣíkọ̀ ní Páfò wọ́n wá sí Págà ní Pamfilia Jòhánù sì fi wọ́n sílẹ̀ ó sì padà lọ sí Jerúsálẹ́mù nígbà tí wọ́n sì la Págà kọjá wọ́n wá sí Antioku ní Pisidia wọ́n sì wọ inú sínágọ́gù ní ọjọ́ ìsinmi wọ́n sì jókòó àti lẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì àwọn olórí sínágọ́gù ránṣẹ́ sí wọn pé. ará bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn ẹ sọ. Paul sì dìde dúró ó sì juwọ́ sí wọn ó ní. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run ẹ fi etí sílẹ̀ Ọlọ́run àwọn ènìyàn Ísírẹ́lì yìí yan àwọn bàbá wa ó sì gbé àwọn ènìyàn náà lékè nígbà tí wọ́n ṣe àtìpó ní ilẹ̀ Íjíbítì apá gíga ni ó sì fi mú wọn jáde kúrò nínú rẹ̀ ní ìwọ̀n ìgbà ogójì ọdún ni ó fi mú sùúrù fún ìwà wọn ní ijù nígbà tí ó sì ti run orílẹ̀-èdè méje ní ilẹ̀ kénáánì ó sì fi ilẹ̀ wọn fún wọn ní ìní fún ìwọ̀n àádọ́ta lé ní irinwó ọdún àti lẹ́yìn nǹkan wọ̀nyí ó fi onídàájọ́ fún wọn títí ó fi di ìgbà sámúẹ́lì wòlíì àti lẹ́yìn náà ni wọ́n béèrè ọba ọlọ́run sì fún wọn ní sọ́ọ̀lù ọmọ kíṣì ọkùnrin kan nínú ẹ̀yà bẹ́ńjámínì fún ogójì ọdún nígbà tí ó sì mú un kúrò ó gbé dáfídì dìde ní ọba fún wọn ẹni tí ó sì jẹ́rìí rẹ̀ pé mo rí dáfídì ọmọ jésì ẹni bí ọkàn mi tí yóò ṣe gbogbo ìfẹ́ mi láti inú irú ọmọkùnrin yìí ni ọlọ́run ti gbé jésù olùgbàlà dìde fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìlérí nígbà tí Jòhánù ti kọ́ wàásù bátísímù ìrònúpìwàdà fún gbogbo ènìyàn Ísírẹ́lì ṣáájú wíwá rẹ̀ bí Jòhánù sì ti ń la ipa tirẹ̀ já ó ní ta ni ẹ̀yin ṣe bí èmi ṣe èmi kì í ṣe òun ṣùgbọ́n ẹ kíyèsí ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó í tú ará ẹ̀yin ọmọ ìran abrahamu àti ẹ̀yin tí ó bẹ̀rù ọlọ́run àwa ni a rán ọ̀rọ̀ ìgbàlà yìí sí nítorí àwọn tí ń gbé jerúsálẹ́mù àti àwọn olórí wọn nítorí tí wọn kò mọ̀ ọ́n àti ọ̀rọ̀ àwọn wòlíì tí a ń kà ní ọjọ́ ọjọ́ ìsinmi kò yé wọn wọ́n mú ṣẹ̀ ní dídájọ́ rẹ̀ lẹ́bi àti bí wọn kò tilẹ̀ ti rí ọ̀ràn ikú sí i síbẹ̀ wọ́n rọ Pílátù láti pa á bí wọ́n sì ti mú nǹkan gbogbo ṣẹ tí a ti kọ̀wé nítorí rẹ̀ wọ́n sì sọ ọ́ kalẹ̀ kúrò lórí igi wọ́n sì tẹ́ ẹ sí ibojì ṣùgbọ́n Ọlọ́run jí i dìde kúrò nínú òkú ó sì farahàn ní ọjọ́ pípọ̀ fún àwọn tí ó bá a gòkè láti Gálílì wá sí Jerúsálẹ́mù àwọn tí í ṣe ẹlẹ́rìí rẹ̀ nísinsìnyí fún àwọn ènìyàn àwa sì mú ìrere wá fún yín ti ìlérí tí a ti ṣe fún àwọn baba bí Ọlọ́run ti mú èyí náà ṣẹ fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde bí a sì ti kọ̀wé rẹ̀ nínú sáàmù kejì pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. àti ní ti pé ó jí dìde kúrò nínú òkú ẹni tí kì yóò tún padà sí ìbàjẹ́ mọ́ ó wí báyìí pé èmi ó fún yín ní oore mímọ́ dáfídì tí ó dájú. nítorí ó sì wí nínú sáàmù mìíràn pẹ̀lú pé. ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdìbàjẹ́. nítorí lẹ́yìn ìgbà tí dáfídì sin ìran rẹ̀ tán bí ìfẹ́ ọlọ́run ó sùn a sì tẹ́ ti àwọn bàbá rẹ̀ ó sì rí ìdìbàjẹ́ ṣùgbọ́n ẹni tí ọlọ́run jí dìde kò rí ìdìbàjẹ́ ǹjẹ́ kí ó yé yín ara, pé nípasẹ̀ ọkùnrin yìí ni a ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín àti nípa rẹ̀ ni a ń dá olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kúrò nínú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè nítorí náà ẹ kíyèsára kí èyí tí a ti sọ nínú ìwé àwọn wòlíì kí ó má ṣe dé bá yín pé ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn kí ẹnu kí ó sì yà yín kí a sì fẹ́ yín kù nítorí èmi ń ṣe iṣẹ́ kan ní ọjọ́ yín iṣẹ́ tí ẹ̀yin kò jẹ́ gbàgbọ́ bí ẹnìkan tilẹ̀ ròyìn rẹ̀ fún yín. bí wọ́n sì ń jáde wọ́n bẹ̀bẹ̀ pé kí a sọ̀rọ̀ wọ̀nyí fún wọn ní ọjọ́ ìsinmi tí ń bọ̀ nígbà tí wọ́n sì jáde ní sínágọ́gù ọ̀pọ̀ nínú àwọn ajú àti nínú àwọn olùfọkànsìn aláwọ̀sí tẹ̀lé Pọ́ọ̀lù òun Bánábà àwọn ẹni tí ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì rọ̀ wọ́n láti dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ ìsinmi kejì gbogbo ìlú sì fẹ́rẹ̀ péjọ tán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn náà wọ́n kún fún owú wọ́n ń sọ̀rọ̀ òdì sí ohun tí Paul ń sọ Paul òun Bánábà sì sọ láìbẹ̀rù pé. ẹ̀yin ni ó tọ́ kí a kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ṣùgbọ́n bí ẹ ti tàánù ẹ sì ka ara yín sí aláìyẹ fún ìyà nípẹ̀kun wò ó àwa yí padà sọ́dọ̀ àwọn kèfèrí bẹ́ẹ̀ ni olúwa sáà ti pàṣẹ fún wa pé mo ti gbé ọ kalẹ̀ fún ìmọ́lẹ̀ àwọn kèfèrí kí ìwọ kí ó lè jẹ́ fún ìgbàlà títí dé òpin ayé. nígbà tí àwọn kèfèrí sì gbọ́ èyí wọ́n yọ̀ wọ́n sì yin ọ̀rọ̀ ọlọ́run lógo gbogbo àwọn tí a yàn sí ìyè nípẹ̀kún sì gbàgbọ́ a sì tan ọ̀rọ̀ olúwa ká gbogbo ẹkùn náà ṣùgbọ́n àwọn júù rú àwọn obìnrin olùfọkànsìn àti ọlọ́lá sókè àti àwọn àgbà ìlú náà wọ́n sì gbé inú ni dìde sí Pọ́ọ̀lù òun Bánábà wọ́n sì ṣí wọn kúrò ní agbègbè wọn ṣùgbọ́n wọ́n gbọ́n eruku ẹsẹ̀ wọn sí wọn wọ́n sì wá sí Ikonioni àwọn ọmọ ẹ̀yìn sì kún fún ayọ̀ àti fún ẹ̀mí mímọ́. Iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kẹrìnlá. ó sì ṣe ní Ikonioni wọ́n jùmọ̀ wọ inú sínágọ́gù àwọn Júù lọ wọ́n sì sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti àwọn eléni gbàgbọ́ ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ Júù rú ọkà àwọn kèfèrí sókè wọ́n sì rọ̀ wọ́n sí àwọn arákùnrin náà nítorí náà wọ́n gbé ibẹ̀ pẹ́ wọ́n ń fi ìgboyà sọ̀rọ̀ nínú Olúwa ẹni tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ti ọwọ́ wọn ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ìlú náà pín méjì apá kan sì dàpọ̀ mọ́ àwọn júù apá kan sì dàpọ̀ mọ́ àwọn àpòstélì bí àwọn kèfèrí àti àwọn júù pẹ̀lú àwọn olórí wọn ti fẹ́ kọlù wọn láti ṣe àbùkù sí wọn àti láti sọ wọn ní òkúta wọ́n mọ̀ wọ́n sì sá lọ sí Lísítíríà àti débè ìlú Likaonia àti sí agbègbè tí ó yíká níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìyìn rere ọkùnrin kan sì jókòó ní Lístra ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun arọ láti inú ìyá rẹ̀ wá tí kò rìn rí ọkùnrin yìí gbọ́ bí Paul ti ń sọ̀rọ̀ ẹni nígbà tí ó tẹjú mọ́ tí ó sì rí pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá ó wí fún un ní ohùn rárá pé. dìde dúró ṣánṣán ní ẹsẹ̀ rẹ. ó sì ń fò sókè ó sì ń rìn nígbà tí àwọn ènìyàn sì rí ohun tí paul ṣe wọ́n gbé ohùn sókè ní èdè likaonia wípé. àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá lé àwọn ènìyàn. wọ́n sì pe barnaba ní júpítérì àti paul ní ámì nítorí òun olórí ọ̀rọ̀ ìsọ àlùfáà júpítérì ti ilé òrìṣà rẹ̀ wá níwájú ìlú wọn ó sì mú màálù àti màrìwò sí ẹnu bodè òun ìbá sì rúbọ pẹ̀lú àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí àwọn àpòsẹ́lì bánábà àwọn pọ́ọ̀lù gbọ́ wọ́n fa aṣọ wọn ya wọ́n sì súré wọ inú àwùjọ wọ́n ń ké rara wọ́n sì ń wí pé. ará èéṣe tí ẹ̀yin fi ń ṣe nǹkan wọ̀nyí ènìyàn onírú ìwà kan náà bí ẹ̀yin ni àwa pẹ̀lú tí a ń wàásù ìrere fún yín kí ẹ̀yin kí ó yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí ọlọ́run alààyè tí ó dá ọ̀run òun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ẹni ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn ní ọ̀nà tiwọn ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ ní àìlẹ́rìí ní ti rere ìṣe ó ń fún yín ní òjò láti ọ̀run wá àti àkókò èso ó ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. díẹ̀ ni ó kù kí wọn kí ó má lè fi ọ̀rọ̀ wọ̀nyí dá àwọn ènìyàn dúró kí wọn kí ó má ṣe bọ̀ wọ́n àwọn júù kan sì ti antioku àti ikonioni wá nígbà tí wọ́n yí àwọn ènìyàn ní ọkàn padà wọ́n sì sọ paulu ní òkúta wọ́n wọ́ ọ jáde kúrò ní ìlú náà wọ́n ṣe bí ó kú ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn dúró tì í yíká ó dìde ó sì wọ ìlú náà lọ ní ijọ́ kejì ó bá Bánábà lọ sí Débè nígbà tí wọ́n sì ti wàásù ìrere fún ìlú náà tí wọ́n sì ní ọmọ ẹ̀yìn púpọ̀ wọ́n padà lọ sí Listra àti Ikonioni àti sí Antioku wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le wọ́n ń gbà wọ́n níyànjú láti dúró ní ìgbàgbọ́ àti pé nínú ìpọ́njú púpọ̀ ni àwa ó fi wọ ìjọba Ọlọ́run nígbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ tí wọ́n sì ti fi ààwẹ̀ gbàdúrà wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹni tí wọ́n gbàgbọ́ nígbà tí wọ́n sì la Pisidia já wọ́n wá sí Pamfilia nígbà tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ náà ní Paga wọ́n sọ̀kalẹ̀ lọ sí Atalia àti láti ibẹ̀ lọ wọ́n bá ti ọkọ̀ lọ sí Antioku láti ibi tí a ti gbé fi wọ́n lé oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ń ṣe parí nígbà tí wọ́n sì dé tí wọ́n sì pe ìjọjọ wọ́n ròyìn gbogbo ohun tí Ọlọ́run fi wọ́n ṣe àti bí ó ti ṣí ilẹ̀kùn ìgbàgbọ́ fún àwọn kèfèrí kì í ṣe ìgbà díẹ̀ ni wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn gbé. Ìṣe àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dógún. Àwọn ọkùnrin kan ti Jùdíà sọ̀kalẹ̀ wá wọ́n sì kọ́ àwọn arákùnrin pé. bí kò ṣe pé a bá kọ́ yín ní ìlà bí ìṣe Mósè ẹ̀yin kì yóò lè là. nígbà tí ìyapa àti ìyàn jíjà ti ń bẹ láàrin Paul òun Bánábà kò sì mọ ní ìwọ̀n àwọn arákùnrin yẹn Paul òun Bánábà àti àwọn mìíràn nínú wọn kí wọ́n gòkè lọ sí Jerúsálẹ́mù sọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì àti àwọn àgbààgbà nítorí ọ̀ràn yìí nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà wọ́n la Fénékè òun Samaria kọjá wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí wọ́n sì ń fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin nígbà tí wọ́n sì dé Jerúsálẹ́mù ìjọ àti àwọn àpọ́sẹ́lì àti àwọn àgbààgbà tẹ́wọ́ gbà wọ́n wọ́n sì ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti fi wọ́n ṣe ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà àwọn Farisí tí wọ́n gbàgbọ́ dìde wọ́n ń wí pé. a ní láti kọ wọ́n ní ilà àti láti pàṣẹ fún wọn kí wọn kí ó máa pa òfin Mósè mọ́. àti àwọn àpòstélì àti àwọn àgbààgbà péjọ láti gbìmọ̀ ọ̀ràn yìí nígbà tí ìyẹn sì di pípọ̀ Pétérù dìde ó sì wí fún wọn pé. ará ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti yàn nínú yín kí àwọn kèfèrí kí ó lè gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ní ẹnu mi kí wọ́n sì gbàgbọ́ àti Ọlọ́run tí í ṣe olùmọ̀ ọkàn ó jẹ́ wọn ní ẹ̀rí ó fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwa kò sì fi ìyàtọ̀ sí àárín àwa àti àwọn ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n ní ọkàn mọ́ ǹjẹ́ nítorí náà èéṣe tí ẹ̀yin ó fi dán Ọlọ́run wò láti fi àjàgà bọ àwọn ọmọ ẹ̀yìn ní ọrùn èyí tí àwọn bàbá wa àti àwa kò lè rù ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ olúwa jésù àwa ó là gẹ́gẹ́ bí àwọn. gbogbo àjọ sì dákẹ́ wọ́n sì fi etí sí bánábà òun pọ́ọ̀lù tí wọ́n ń ròyìn iṣẹ́ àṣẹ àti iṣẹ́ àmì tí ọlọ́run ti ọwọ́ wọn ṣe láàrin àwọn kèfèrí lẹ́yìn tí wọ́n sì dákẹ́ jákọ́bù dáhùn wípé. ará ẹ gbọ́ ti èmi simeoni ti ròyìn bí ọlọ́run ní àkọ́sí ti bojú àwọn kèfèrí láti yan ènìyàn nínú wọn fún orúkọ rẹ̀ àti èyí ni ọ̀rọ̀ àwọn wòlíì bá ṣe déédé bí a ti kọ̀wé rẹ̀ pé lẹ́yìn nǹkan wọ̀nyí ni èmi ò padà èmi ó sì tún àgọ́ dávídì pa tí ó ti wó lulẹ̀ èmi ó sì tún ahoro rẹ̀ kọ́ èmi ó sì gbèrò e kí àwọn ènìyàn yòókù lè máa wá olúwa àti gbogbo àwọn kèfèrí lára ẹni tí à ń pe orúkọ mi ni olúwa wí ẹni tí ó sọ gbogbo nǹkan wọn nìdí mímọ̀ fún ọlọ́run ní iṣẹ́ rẹ̀ gbogbo láti ìgbà ọjọ́ ìwà ǹjẹ́ ìmọ̀ràn tèmi ni kí a má ṣe yọ àwọn tí ó yí padà sí ọlọ́run lẹ́nu nínú àwọn kèfèrí ṣùgbọ́n kí a kọ̀wé sí wọn kí wọn kí ó fà sẹ́yìn kúrò nínú eré òrìṣà àti kúrò nínú àgbèrè àti kúrò nínú ìlọ́lọ́rùn pa àti kúrò nínú ẹ̀jẹ̀ mose nígbà àtijọ́ sáà ní àwọn tí ń wàásù rẹ̀ ní ìlú gbogbo a máa kà á nínú sínágọ́gù ní ọjọ́ ọjọ́ ìsinmi. nígbà náà ni ó tọ́ lójú àwọn àpòstélì àti àwọn àgbààgbà pẹ̀lú gbogbo ìjọ láti yìn ènìyàn nínú wọn àti láti rán wọn lọ sí Antioch pẹ̀lú Paul òun Barnaba Júdà tí a ń pe àpèlé rẹ̀ ní Básábà àti Sílà ẹni tí ó lórúkọ nínú àwọn arákùnrin wọ́n sì kọ ìwé lé wọn lọ́wọ́ báyìí pé. àwọn àpọ́stélì àti àwọn àgbààgbà àti àwọn arákùnrin kí àwọn arákùnrin tí ó wà ní Antioku àti ní Syria àti ní Kìlíkíà nínú àwọn kèfèrí níwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ fi ọ̀rọ̀ yọ yín ní ẹnu tí wọ́n ń yí yín ní ọkàn po wípé ẹ̀yin kò gbọdọ̀ ṣàìmọ́kọ ìlà àti ṣàìmọ́ pa òfin Mósè mọ́ ẹni tí àwa kò fún ní àṣẹ ó yẹ lójú àwa bí àwa ti fi ìmọ̀ ṣọ̀kan láti yan ènìyàn àti láti rán wọn sí yín pẹ̀lú Bánábà òun Pọ́ọ̀lù àwọn olùfẹ́ wa àwọn ọkùnrin tí ó fi ẹ̀mí wọn wéwu nítorí orúkọ Olúwa wa Jésù Kristi nítorí náà wàá rán Júdà òun Sílà àwọn tí ó sì fi ọ̀rọ̀ ẹnu sọ nǹkan náà fún yín nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa kí a má ṣe di ẹrù kà yín ju nǹkan tí a kò lè ṣe aláìṣe wọ̀nyí lọ kí ẹ̀yin kí ó fà sẹ́yìn kúrò nínú ẹran àbọ́pa òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́lọ́rùn pa àti nínú àgbèrè nínú ohun tí bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò ẹ̀yin ó ṣe rere àlàáfíà. ǹjẹ́ nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n sọ̀kalẹ̀ wá sí Áńtíókù nígbà tí wọ́n sì pe àpéjọ wọ́n fi ìwé náà fún wọn nígbà tí wọ́n sì kà á wọ́n yọ̀ fún ìtùnú náà bí Júdà òun Sílà tìkára wọn ti jẹ́ wòlíì pẹ̀lú wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin níyànjú wọ́n sì mú wọn ní ọkàn le nígbà tí wọ́n sì pẹ́ díẹ̀ àwọn arákùnrin jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ ní àlàáfíà sí ọ̀dọ̀ àwọn tí ó rán wọn ṣùgbọ́n ó wu Sílà láti gbé ibẹ̀ Pọ́ọ̀lù òun Bánábà sì dúró díẹ̀ ní Áńtíókù wọ́n ń kọ́ni wọ́n sì ń wàásù ọ̀rọ̀ olúwa àti àwọn púpọ̀ mìíràn pẹ̀lú wọn lẹ́yìn ijọ́ mélòó kan paul sì sọ fún barnaba pé. jẹ́ kí a tún padà lọ ibi àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ olúwa. barnaba sì pinnu rẹ̀ láti mú johannu lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ máàkù ṣùgbọ́n paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pamfilia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì nígbà tí Bánábà sì mú Máàkù ó bá ti ọkọ̀ lọ sí Kípùrù ṣùgbọ́n Pọ́ọ̀lù yan Sílà ó sì lọ bí a ti fi lé oore ọ̀fẹ́ Olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin ó sì la Síríà òun Kìlíkìà lọ ó mú ìjọ ní ọkàn le. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìndínlógún. Ó sì wá sí débè òun Lístra, sì kíyèsí, ọmọ ẹ̀yìn kan wà níbẹ̀ tí à ń pè ní Tìmótíù, ọmọ obìnrin kan tí í ṣe Júù, tí ó gbàgbọ́ ṣùgbọ́n eléni ni bàbá rẹ̀. Ẹni tí a ròyìn rẹ̀ rere lọ́dọ̀ àwọn arákùnrin tí ó wà ní Lístra àti Ikonioni. Òun ni Paul fẹ́ kí ó bá òun lọ, ó sì mú un ó sì kọ́ ní ìlà nítorí àwọn júù tí ó wà ní agbègbè wọn nì nítorí gbogbo wọn mọ̀ pé Hélénì ni bàbá rẹ̀ bí wọ́n sì ń la àwọn ìlú lọ wọ́n ń fi àwọn àṣẹ tí a ti pinnu lé wọn lọ́wọ́ láti pa wọ́n mọ́ àti láti ọ̀dọ̀ àwọn àpòstélì àti àwọn àgbààgbà wa tí ó wà ní Jerúsálẹ́mù bẹ́ẹ̀ ni àwọn ìjọ sì ń fẹsẹ̀ múlẹ̀ ní ìgbàgbọ́ wọ́n sì ń pọ̀ sí i ní iye lójoojúmọ́ wọ́n sì la ẹkùn frígí àjá àti galatia tí a ti ọ̀dọ̀ ẹ̀mí mọ́kọ́ fún wọn láti sọ ọ̀rọ̀ náà ní asia nígbà tí wọ́n dé ọ̀kánkán misia wọ́n gbé e wò láti lọ sí bitinia ṣùgbọ́n ẹ̀mí jésù kò gbà fún wọn nígbà tí wọ́n sì kọjá lẹ́bàá misia wọ́n sọ̀kalẹ̀ lọ sí troasi ìran sì hàn sí paul ní òru ọkùnrin ará makedonia dúró ó sì ń bẹ̀ẹ́ wípé rékọjá wá sí makedonia kí ó sì ràn wá lọ́wọ́ nígbà tí ó sì ti rí ìran náà ọ̀gá àwa múra láti lọ sí makedonia a gbà á sí pé olúwa ti pè wá láti wàásù ìrere fún wọn nítorí náà nígbà tí àwa síkọ̀ ní Tírásì a bá ọ̀nà tààrà lọ sí Samotrakia ní ijọ́ kejì a sì dé Neopoli. Láti ibẹ̀ àwa sì lọ sí Fílípì tí í ṣe ìlú Makedonia olú ìlú ìhà ibẹ̀ ìlú lábẹ́ Rómánì àwa sì jókòó ní ìlú yìí fún ọjọ́ mélòó kan lọ́jọ́ ìsinmi àwa sì jáde lọ sí ẹ̀yìn odi ìlú náà lẹ́bàá odò kan níbi tí a rò pé ibi àdúrà wà àwa sì jókòó a sì bá àwọn obìnrin tí ó péjọ sọ̀rọ̀ àti obìnrin kan tí orúkọ rẹ̀ yìí jẹ́ Lídíà eléṣe àlùkò ará ìlú Tíátírà ẹni tí ó ń sin Ọlọ́run ó gbọ́ ọ̀rọ̀ wa ọkàn ẹni tí Olúwa sí fetí sí ohun tí a ti ẹnu Paul sọ nígbà tí a sì baptisi rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ ó bẹ̀ wá wípé. bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. ó sì rọ̀ wá ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa ẹni tí ó fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn ó sì ń kígbe wípé. àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. ó sì ń ṣe èyí ní ọjọ́ pípọ̀ ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ jésù kristi kí o jáde kúrò lára rẹ̀. ó sì jáde ní wákàtí kan náà nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí i pé ìgbẹ́kẹ̀lé rẹ̀ wọ́n pin wọ́n mú paul òun sílà wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ àwọn ìjòyè lọ nígbà tí wọ́n sì mú wọn tọ àwọn onídàájọ́ lọ wọ́n wí pé. àwọn ọkùnrin wọ̀nyí tí ṣe júù wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ wọ́n sì ń kọ́ni ní àṣà tí kò yẹ fún wa àwọn ẹni tí í ṣe ará róòmù láti gbà àti láti tẹ̀lé. ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn àwọn olórí sì fà wọ́n ní aṣọ ya wọ́n sì pàṣẹ pé kí a fi ọ̀gọ lù wọ́n nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀ wọ́n sọ wọ́n sínú túbú wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn-ún ó sì kan àbàmọ́ wọn ní ẹsẹ̀ ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ paul òun sílà ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí ọlọ́run àwọn ará túbúsì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì ọ̀kan gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì tú sílẹ̀ nígbà tí onítúbú sì tají tí ó sì rí pé àwọn ilẹ̀kùn túbú ti ṣí sílẹ̀ ó fa idà rẹ̀ yọ ó sì fẹ́ pa ara rẹ̀ ó ṣe bí àwọn ará túbú ti sá lọ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 onítúbù sì sọ ọ̀rọ̀ náà fún Paul wípé. àwọn onídàájọ́ ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀ ǹjẹ́ nísinsìnyí ẹ jáde kí ẹ sì máa lọ ní àlàáfíà. ṣùgbọ́n Paul wí fún wọn pé. wọ́n lù wá ní gbangba wọ́n sì sọ wá sínú túbú ní àìjẹ̀bi àwa ẹni tí í ṣe ará Róòmù nísinsìnyí wọ́n sì fẹ́ tì wá jáde níkọ̀kọ̀ àgbẹ̀dọ̀ ṣùgbọ́n kí àwọn tìkára wọn wá mú wa jáde. àwọn ọlọ́pàá sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn onídàájọ́ ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ará róòmù ni wọ́n wọ́n sì wá wọ́n sì ṣìpẹ̀ fún wọn wọ́n sì mú wọn jáde wọ́n sì bẹ̀ wọ́n pé kí wọn kí ó jáde kúrò ní ìlú náà wọ́n sì jáde nínú túbú wọ́n sì wọ ilé lùdíà lọ nígbà tí wọ́n sì ti rí àwọn arákùnrin wọ́n tù wọ́n nínú wọ́n sì jáde kúrò. Ìṣe àwọn Àpọ́stélì orí kẹtàdínlógún. Nígbà tí wọ́n sì ti kọjá Amfipoli àti Apollonia, wọ́n wá sí Tẹsalóníkà níbi tí sínágọ́gù àwọn Júù wà. Àti Pọ́ọ̀lù gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wọlé tọ̀ wọ́n lọ. Ní ọjọ́ ìsinmi mẹ́ta ó sì ń bá wọn fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nínú ìwé mímọ́. Ó ń túmọ̀, ó sì ń fi hàn pé Kristi kò lè ṣàì má jìyà kí ó sì jíǹde kúrò nínú òkú àti pé. Jésù yìí ẹni tí èmi ń wàásù fún yín òun ni Kristi náà. a sì yí nínú wọn lọ́kàn padà wọ́n sì darapọ̀ mọ́ Pọ́ọ̀lù òun Sílà àti nínú àwọn olùfọkànsìn lónìí ọ̀pọ̀ púpọ̀ àti nínú àwọn obìnrin ọlọ́lá kì í ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn Júù jowú wọ́n sì fa àwọn jàgídíjàgan nínú àwọn ìjàjẹ ènìyàn mọ́ra wọ́n gbá ẹgbẹ́ jọ wọ́n sì ń rú ìlú wọ́n sì kọlu ilé jásónì wọ́n ń fẹ́ mú wọn jáde tọ àwọn ènìyàn wá nígbà tí wọn kò sì rí wọn wọ́n wá jásónì àti àwọn arákùnrin kan tọ àwọn olórí ìlú lọ wọ́n ń kígbe pé. àwọn wọ̀nyí tí ti yí ayé po wá sí iyì pẹ̀lú àwọn ẹni tí jásónì gbà sí ọ̀dọ̀ gbogbo àwọn wọ̀nyí ni ó sì hùwà lòdì sí àṣẹ késárì wípé ọba mìíràn kan wà jésù. àwọn ènìyàn àti àwọn olórí ìlú kò ní ìbàlẹ̀ àyà nígbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí nígbà tí wọ́n sì gba ògo lọ́wọ́ jásónì àti àwọn ìyókù wọ́n jọ̀wọ́ wọn lọ. lọ́gán àwọn arákùnrin sì rán paul òun sílẹ̀ lọ sí bẹ́ríà ní òru nígbà tí wọ́n sì dé ibẹ̀ wọ́n wọ inú sínágọ́gù àwọn júù lọ àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti tẹsalóníkà lọ ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀ nítorí náà púpọ̀ nínú wọn gbàgbọ́ àti nínú àwọn obìnrin eléni ọlọ́lá àti nínú àwọn ọkùnrin kì í ṣe díẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn Júù ti tẹsalóníkà mọ̀ pé Paul ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Péríà wọ́n sì wá sí ibẹ̀ pẹ̀lú wọ́n ń ru àwọn ènìyàn sókè nígbà náà ni àwọn arákùnrin rán paul jáde lọ́gán láti lọ títí dé òkun ṣùgbọ́n sílà òun timothy dúró síbẹ̀ àwọn tí ó sin paul wá sì mú un lọ títí dé ateni nígbà tí wọ́n sì gba àṣẹ lọ́dọ̀ rẹ̀ tọ̀ sílà òun timothy wá pé kí wọn kí ó yára tọ̀ òun wá wọn lọ nígbà tí paul dúró dè wọ́n ní ateni ọkàn rẹ̀ ru nínú rẹ̀ nígbà tí ó rí pé ìlú náà kún fún òrìṣà nítorí náà ó bá àwọn júù fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nínú sínágọ́gù àti àwọn olùfọkànsìn àti àwọn tí ó ń bá pàdé lọ́jà lójoojúmọ́ nínú àwọn epikureeri pẹ̀lú àti àwọn stoiki olùmọ̀ràn kóòtì àwọn kan sì ń wí pé. kí ni aláhesọ yìí yóò rí wí. àwọn mìíràn sì wí pé. ó dàbí oníwàásù àjèjì òrìṣà nítorí tí ó ń wàásù Jésù òun àjíǹde fún wọn wọ́n sì mú wọ́n sì fà lọ sí Areopagu wọ́n wí pé. a lè mọ̀ kí ni ẹ̀kọ́ tuntun tí ìwọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ nítorí tí ìwọ mú ohun àjèjì wá sí etí wa àwa sì fẹ́ mọ kí ni ìtumọ̀ nǹkan wọ̀nyí. nítorí gbogbo àwọn ará Áténì àti àwọn àlejò tí ń ṣe àtìpó níbẹ̀ kì í ṣe ohun mìíràn ju kí a máa sọ tàbí kí a máa gbọ́ ohun tuntun lọ. paul sì dìde dúró láàrin areopagu ó ní. ẹ̀yin ará atẹ́nì mo wòye pé ní ohun gbogbo ẹ kún fún onírúurú ìsìnjù nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo ohun àní tí ẹ̀yin ń sìn mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún ọlọ́run àìmọ̀ ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀ òun náà ni èmi ń sọ fún yín. ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ òun náà tí í ṣe olúwa ọ̀run òun ayé kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn bí ẹni pé ó ń fẹ́ nǹkan òun ni ó fi ìyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn kí wọn kí ó lè máa wá olúwa bóyá bí ọkàn wọn bá lè fà sí i tí wọ́n sì rí i bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ààyè tí àwa ń rìn kiri tí a sì ní ẹ̀mí wa bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yin tìkára yín ti wí pé àwa pẹ̀lú sì jẹ́ ọmọ rẹ̀ ǹjẹ́ bí àwa bá ṣe ọmọ Ọlọ́run kò yẹ fún wa kí a rò pé ìwà Ọlọ́run dàbí wúrà tàbí fàdákà tàbí òkúta tí a fi ọgbọ́n àti ìhùmọ̀ ènìyàn ṣe ní ọ̀nà pẹ̀lúpẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti gbójú fò dá ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronú níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní tí ó jí i kúrò nínú òkú. nígbà tí wọ́n ti gbọ́ ti àjíǹde òkú àwọn mìíràn ń ṣẹ̀fẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wí pé. àwa ò tún nǹkan yìí gbọ́ ní ẹnu rẹ̀ bẹ́ẹ̀ ni Paul sì jáde kúrò láàrin wọn ṣùgbọ́n àwọn ọkùnrin kan fi ara wọn mọ́ wọ́n sì gbàgbọ́ nínú àwọn ẹni tí Dionisiu ará Areopagu wà àti obìnrin kan tí à ń pè ní Damari àti àwọn mìíràn pẹ̀lú wọn. Ìṣe àwọn àpọ́stélì orí kejìdínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí Paul jáde kúrò ní Áńtẹ́nì ó sì lọ sí kọ́ríńtì ó sì rí júù kan tí a ń pè ní àkúílà tí a bí ní pọ́ńtù tí ó ti ítánì dé nílọ́ọ́lọ́ pẹ̀lú priskila aya rẹ̀ nítorí tí cleadiu pàṣẹ pé kí gbogbo àwọn júù kí ó jáde kúrò ní róòmù ó sì tọ̀ wọ́n wá àti ìtorí tí í ṣe oníṣẹ́ ọnà kan náà ó bá wọn jókòó ó sì ń ṣiṣẹ́ nítorí àgọ́ pípa ni iṣẹ́ ọnà wọn ó sì ń fọ̀rọ̀ wí ọ̀rọ̀ fún wọn nínú sínágógù ní ọjọ́ ọjọ́ ìsinmi ó sì ń yí àwọn júù àti àwọn elédè ní ọkàn padà nígbà tí sílà òun tìmọ́tì sì ti makidonia wá ọ̀rọ̀ náà ká pọ́ọ̀lù lára ó ń fi hàn ó sọ fún àwọn júù pé jésù ni kristi náà nígbà tí wọ́n sì wà ní òdì tí wọ́n sì ń blaspheme ó gbọn aṣọ rẹ̀ ó sì wí fún wọn pé ẹ̀jẹ̀ yín ń bẹ lórí ara yín ọrùn èmi mọ́ láti ìsinsìnyí lọ èmi ò tọ̀ àwọn kèfèrí lọ. ó sì lọ kúrò níbẹ̀ ó wọ ilé ọkùnrin kan tí à ń pè ní títù jọ́stù ẹni tí ó ń sin ọlọ́run tí ilé rẹ̀ fi ara mọ́ sínágọ́gù mọ́tímọ́tí àti kírísípù olórí sínágọ́gù ó gba olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ àti ọ̀pọ̀ nínú àwọn ará kọ́ríńtì nígbà tí wọ́n gbọ́ wọ́n gbàgbọ́ a sì baptisi wọn. olúwa sì sọ fún paul ní òru ní ojúran pé. má bẹ̀rù sá máa sọ má sì ṣe pa ẹnu rẹ mọ́ nítorí tí èmi wà pẹ̀lú rẹ kò sì sí ẹni tí yóò dìde sí ọ láti pa ọ lára nítorí mo ní ènìyàn púpọ̀ ní ìlú yìí. ó sì jókòó níbẹ̀ ní ọdún kan òun oṣù mẹ́fà ó ń kọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run láàrin wọn. nígbà tí gálíọ̀nù sì jẹ baálẹ̀ akáyà àwọn júù fi ọkàn kan dìde sí pọ́ọ̀lù wọ́n sì mú un wá síwájú ìtẹ́ ìdájọ́ wọ́n ń wí pé. ọkùnrin yìí ń yí àwọn ènìyàn ní ọkàn padà láti máa sin ọlọ́run lòdì sí òfin. nígbà tí paul ń fẹ́ àti dáhùn gálíọ̀nù wí fún àwọn júù pé. ìbá ọ̀ràn búburú tàbí ti jàgídíjàgan kan ni bí ọ̀rọ̀ ti rí ẹ̀yin júù èmi ìbá gbè yìí ṣùgbọ́n bí ó bá ṣe ọ̀ràn nípa ọ̀rọ̀ àti orúkọ àti ti òfin yín ni kí ẹ̀yin kí o bójútó fún ara yín nítorí tí èmi kò fẹ́ ṣe onídàájọ́ nǹkan báwọn ni. ó sì lé wọn kúrò ní ibi ìtẹ́ ìdájọ́ gbogbo àwọn ẹlẹ́rìí sì mú sọ́stẹ́nì olórí sínágọ́gù wọ́n sì lù ú níwájú ìtẹ́ ìdájọ́ Galíọ́nì kò sì ṣú sí nǹkan wọ̀nyí. Paul sì dúró sí i níbẹ̀ ní ọjọ́ pípọ̀ nígbà tí ó sì dágbére fún àwọn arákùnrin ó bá ti ọkọ̀ lọ sí Síríà àti Priskila àti Àkwila pẹ̀lú rẹ̀ ó ti fá orí rẹ̀ ní Kẹ́ńkíríà nítorí tí ó ti jẹ́jẹ́ ó sì sọ̀kalẹ̀ wá sí Éfésù ó sì fi wọ́n sílẹ̀ níbẹ̀ ṣùgbọ́n òun tìkára rẹ̀ wọ inú sínágọ́gù lọ ó sì bá àwọn Júù fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ nígbà tí wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó bá wọn jókòó díẹ̀ sí i ó kọ̀ ṣùgbọ́n ó dágbére fún wọn ó sì wí pé. èmi kò gbọ́dọ̀ ṣàì má ṣe àjọ̀dún ọdún tí ń bọ̀ yìí ní Jerúsálẹ́mù bí ó ti wù kí ó rí ṣùgbọ́n èmi ò tún padà tọ̀ yín wá bí Ọlọ́run bá fẹ́. ó sì ṣíkọ̀ ní Éfésù nígbà tí ó sì ti gúnlẹ̀ ní Kesaria tí ó gòkè tí ó sì kí ìjọ ó sọ̀kalẹ̀ lọ sí Antioku nígbà tí ó sì gbé ọjọ́ díẹ̀ níbẹ̀ ó lọ ó sì kọjá ní ilẹ̀ Galatia òun Frigia lẹ́sẹẹsẹ ó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le Júù kan sì wà tí à ń pè ní Àpólò tí a bí ní Alexandria ọkùnrin ọlọ́rọ̀ ní ẹnu tí ó pọ̀ ní ìwé mímọ́ ó wá sí Éfésù ọkùnrin yìí ni a ti kọ́ ní ọ̀nà ti Olúwa ó sì ṣe ẹni tí ó gbóná ní ọkàn ó ń fi ááyan sọ̀rọ̀ ó sì ń kọ́ni ní nǹkan ti Olúwa kìkì baptism ti Jòhánù ni ó mọ̀ ó sì bẹ̀rẹ̀ sí í fi ìgboyà sọ̀rọ̀ ní sínágọ́gù nígbà tí Àkúílà òun Prískílà sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú sí ọ̀dọ̀ wọ́n sì túbọ̀ sọ èdè ọ̀nà Ọlọ́run fún un dájúdájú nígbà tí ó sì ń fẹ́ kọjá lọ sí Akáyà àwọn arákùnrin gbà á ní ìyànjú wọ́n sì kọ̀wé sí àwọn ọmọ ẹ̀yìn kí wọ́n kí ó gbà á nígbà tí ó sì dé ó ran àwọn tí ó gbàgbọ́ nípa oore ọ̀fẹ́ lọ́wọ́ púpọ̀ nítorí tí ó sọ àsọyé fún àwọn Júù ní gbangba ó fi hàn nínú ìwé mímọ́ pé Jésù ni Kristi. Iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí kọkàndínlógún. Ó sì ṣe nígbà tí Àpólò ti wà ní Kọ́ríńtì tí Paul kọjá lọ níhà ẹ̀kùn òkè ó wá sí Éfésù ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan ó wí fún wọn pé. ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. wọ́n sì wí fún un pé. àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. ó sì wí pé. ǹjẹ́ baptísímù wo ni a baptísì yín sí? wọ́n sì wí pé. sí baptísímù ti jòhánù. paul sì wí pé. nítòótọ́ ni jòhánù fi baptísímù ti ìrònúpìwàdà baptist ó ń wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́ èyí ni ní Kristi Jésù. nígbà tí wọ́n sì gbọ́ a baptisi wọn ní orúkọ Jésù Olúwa nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ sì bà lé wọn wọ́n sì ń fọ èdè mìíràn wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ iye àwọn ọkùnrin náà gbogbo tó méjìlá nígbà tí ó sì wọ inú sínágọ́gù lọ ó fi ìgboyà sọ̀rọ̀ ní oṣù mẹ́ta ó ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ó sì ń yí wọn lọ́kàn padà sí nǹkan tí í ṣe ti ìjọba ọlọ́run ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle tí wọn kò sì gbàgbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn ó lọ kúrò lọ́dọ̀ wọn ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀ ó sì ń sọ àsọyé ní ojoojúmọ́ ní iléèwé tiranu èyí ń lọ bẹ́ẹ̀ fún ìwọ̀n ọdún méjì tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ń gbé sí àgbọ́ ọ̀rọ̀ jésù olúwa àti àwọn Júù àti àwọn elénè ọlọ́run sì ti ọwọ́ Paul ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàntẹ́ ara rẹ̀ tọ̀ àwọn ọlọ́kùnrin lọ àrùn sì ń fi wọ́n sílẹ̀ àti àwọn ẹ̀mí búburú sì ń jáde kúrò lára wọn ṣùgbọ́n àwọn Júù kan kiri. alẹ́mí èṣù jáde dáwọ́lé ní àdábọ́wọ́ ara wọn láti pe orúkọ Jésù Olúwa sí àwọn tí ó ní ẹ̀mí búburú wípé àwa fi orúkọ Jésù tí Paul ń wàásù fi yín bú. àwọn méje kan sì wà ọmọ ẹnìkan tí à ń pè ní skefa Júù àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí búburú náà sì dáhùn ó ní. Jésù èmi mọ̀ Paul èmi sì mọ̀ ṣùgbọ́n ta lé ẹ̀yin. nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú náà wà lára rẹ̀ sì fò mọ́ wọn ó pakọ wọn ó borí wọn bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa ìhìn yìí sì di mímọ̀ fún gbogbo àwọn Júù àti àwọn ará Hélénì pẹ̀lú tí yóò ṣe àtìpó ní Éfésù ẹ̀rù sì bá gbogbo wọn a sì gbé orúkọ Jésù Olúwa ga ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sí ìwà Wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe iṣẹ́kíṣẹ́ lé ó kó ìwé wọn jọ wọ́n dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì sírò iye wọn wọ́n sì rí i ó jẹ́ ẹgbàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ̀n fàdákà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi ó sì gbilẹ̀. ǹjẹ́ bí nǹkan wọ̀nyí ti parí tán Pọ́ọ̀lù pinnu rẹ̀ ní ọkàn pé nígbà tí òun bá kọjá ní Makedóníà àti Akaya òun ó lọ sí Jerúsálẹ́mù ó wí pé. lẹ́yìn ìgbà tí mo bá dé ibẹ̀ èmi kò lè ṣàì má rí Róòmù pẹ̀lú. nígbà tí ó sì ti rán méjì nínú àwọn tí ń ṣe ìránṣẹ́ fún un lọ sí Makedonia Timothy àti Erastu òun tìkára rẹ̀ dúró ní Asia ní ìgbà díẹ̀ náà ní àkókò náà èmìmì díẹ̀ kí ó wà nítorí ọ̀nà náà nítorí ọkùnrin kan tí à ń pè ní Demetriu alágbẹ̀dẹ fàdákà tí máa fi fàdákà ṣe ilé òrìṣà fún Diana ó mú èrè tí kò mọ ní ìwọ̀n fún àwọn oníṣọ̀nà wá nígbà tí ó pè wọ́n jọ àti irú àwọn ọlọ́nà bẹ́ẹ̀ ó ní. alàgbà ẹ̀yin mọ̀ pé nípa iṣẹ́ ọnà yìí ni àwa fi ní ọ̀rọ̀ wa ẹ̀yin sì rí ẹ sì gbọ́ pé kì í ṣe ní éfésù nìkan ṣoṣo ni ṣùgbọ́n ó fẹ́rẹ̀ ṣe gbogbo asia ni paul yìí ń yí ọ̀pọ̀ ènìyàn ní ọkàn padà tí ó sì ń darí wọn wípé ohun tí a fi ọwọ́ ṣe kì í ṣe ọlọ́run kì í sì ṣe pé kìkì iṣẹ́ ọnà wa yìí ni ó wà ní ewu àti di asán ṣùgbọ́n ilé Díánà òrìṣà ńlá yóò sì di gígàn pẹ̀lú àti gbogbo ọlá ńlá rẹ̀ yóò sì run ẹni tí gbogbo Asia àti gbogbo ayé ń bọ. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n kún fún ìbínú wọ́n kígbe wípé. òrìṣà ńlá ni Díánà ti ara Éfésù. gbogbo ìlú náà sì kún fún ìrúkèrúdò wọ́n fi ọkàn kan rọ́ sínú ilé ibi ìṣeré wọ́n sì mú Gáì àti aristaku ara matidiona, àwọn ẹgbẹ́ àjọrin pọ́ọ̀lù nígbà tí pọ́ọ̀lù sì ń fẹ́ wọ àárín àwọn ènìyàn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò jẹ́ fún un àwọn olórí kan ará asia tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí i wọ́n bẹ̀ẹ́ pé kí ó má fi ara rẹ̀ wewu nínú ilé ibi ìṣeré ìdí àwọn kan ń wí ohun kan àwọn mìíràn ń wí òmíràn nítorí àjọ di rúdurùdu. àti ọ̀pọ̀ ènìyàn ní kò mọ ìtorí ohun tí wọ́n tilẹ̀ fi rọ́jò pọ̀ sí i wọ́n sì fa alexanderu kúrò ní àwùjọ àwọn júù sì tì í ṣáájú alexanderu sì juwọ́ sí wọn òun ìbá sì wí ti ẹnu rẹ̀ fún àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé júù ni gbogbo wọn ní ohùn kan níwọ̀n wákàtí méje ọjọ́ kígbe pé òrìṣà ńlá ni díánà àti ará éfésù. nígbà tí akọ̀wé ìlú sì mú kí ìjọ ènìyàn dákẹ́ ó ní. ẹ̀yin ará éfésù ta ni ẹni tí ó wà tí kò mọ̀ pé ìlú ará éfésù ní í ṣe olùsìn diana òrìṣà ńlá àti ti ère tí ó ti ọ̀dọ̀ júpítérì bọ́ sílẹ̀ ǹjẹ́ bí a kò ti lè sọ̀rọ̀ òdì sí nǹkan wọn ni ó yẹ kí ẹ dákẹ́ kí ẹ̀yin kí ó má ṣe fi ìwà ṣe ohunkóhun nítorí tí ẹ̀yin mú àwọn ọkùnrin wọ̀nyí wá wọn kò kó ilé òrìṣà bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ òdì sí òrìṣà wa ǹjẹ́ nítorí náà bí dẹ́mẹ́tírì àti àwọn oníṣọ́ náà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ọ̀rọ̀ kan sí ẹnikẹ́ni ilé ẹjọ́ ṣí sílẹ̀ àwọn onídàájọ́ sì ń bẹ jẹ́ kí wọn kí ó lọ fi ara wọn sùn ṣùgbọ́n bí ẹ bá ń wádìí ohun kan nípa ọ̀ràn mìíràn a ó parí rẹ̀ ní àjọ tí ó tọ́ nítorí àwa ṣáà wà ní ewu àti pé a lè bi wá léèrè ìdí ariwo òní yìí kò ṣáà nídìí àti nítorí èyí àwa kì yóò lè dáhùn fún ìwọ́jọ yìí. nígbà tí ó sì sọ bẹ́ẹ̀ tán ó tú ìjọ náà ká. iṣẹ́ àwọn àpọ́stẹ́lì orí ogún. nígbà tí ariwo náà sì rọlẹ̀ paul ránṣẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn ó sì gbà wọ́n ní ìyànjú ó dágbére fún wọn ó sì dìde láti lọ sí makedonia nígbà tí ó sì la apá ìhà wọn nìkọjá tí ó sì fi ọ̀rọ̀ púpọ̀ gbà wọ́n ní ìyànjú ó wá sí ilẹ̀ enene nígbà tí ó sì dúró níbẹ̀ ní oṣù mẹ́ta tí àwọn júù sì dènà dé bí ó ti ń pète àti bá ti ọkọ̀ lọ sí syria ó pinnu rẹ̀ láti bá ti makedonia padà lọ sopatero ará beria ọmọ paulu sì bá lọ dé asia àti nínú àwọn ará tẹsalóníkà arísítákù òun sẹ́kúndù àti gao ará dábè àti tìmọ́tíù àti ará asia, tíkíkù òun trófímù ṣùgbọ́n àwọn wọ̀nyí ti lọ síwájú wọ́n ń dúró dè wá ní troa àwa sì ṣíkọ̀ láti fílípì wá lẹ́yìn ọjọ́ ìwúkàrà a sì dé ọ̀dọ̀ wọn ní troasi ní ijọ́ karùn-ún níbi tí àwa gbé dúró ní ijọ́ méje àti ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn péjọ láti bu àkàrà Pọ́ọ̀lù sì wàásù fún wọn ó múra àti lọ ní ijọ́ kejì ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí di àárín ọ̀gànjọ́ fìtílà púpọ̀ sì wà ní yàrá òkè náà níbi tí a gbé péjọ sí ọ̀dọ́ ọmọkùnrin kan tí à ń pè ní Étíkù sì jókòó ní ojú fèrèsé oorun sì wọ̀ ọ́ lára bí Pọ́ọ̀lù sì ti pẹ́ ní ìwàásù ó ta gbọ̀ngbọ̀n lójú oorun ó ṣubú láti òkè kẹta wá sílẹ̀ a sì gbé dìde ní òkú nígbà tí Paul sì sọ̀kalẹ̀ ó wólẹ̀ bò ó ó gbá a mọ́ra ó ní. ẹ má yọ ara yín lẹ́nu nítorí ẹ̀mí rẹ̀ ń bẹ nínú rẹ̀. nígbà tí ó sì tún gòkè lọ tí ó sì bu àkàrà tí ó sì jẹ tí ó sì sọ̀rọ̀ pẹ́ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ bẹ́ẹ̀ ni ó lọ. wọ́n sì mú ọmọkùnrin náà bọ̀ láàyè inú wọn tutù kì í sì ṣe díẹ̀ nígbà tí àwa sì ṣáájú àwa sì ṣíkọ̀ lọ sí aso níbẹ̀ ni à ń fẹ́ gba Paul sí ọkọ̀ nítorí bẹ́ẹ̀ ni ó ti pinnu rẹ̀ òun tìkára rẹ̀ ń fẹ́ bá ti ẹsẹ̀ lọ nígbà tí ó pàdé wa ní aso tí a sì gbà á sí ọkọ̀ a lọ sí mitilene nígbà tí a sì ṣíkọ̀ níbẹ̀ ní ijọ́ kejì adé ọ̀kánkán kíò ní ijọ́ kejì rẹ̀ adé sámò a sì dúró ní trigolioni ní ijọ́ kejì rẹ̀ adé miletu paul sáà ti pinnu rẹ̀ láti mú ọkọ̀ lọ sí ìhà éfésù nítorí kí ó bá fi ìgbà náà jókòó ní asia nítorí ó ń yára bí yóò ṣe é ṣe fún un láti wà ní jerusalem ní ọjọ́ pentikọ́stì àti láti mileto ránṣẹ́ sí éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ rẹ̀ ó wí fún wọn pé. ẹ̀yin ti kára yín mọ̀ láti ọjọ́ ìkíní tí mo ti dé ṣíà bí èmi ti bá yín gbé ní gbogbo àkókò náà bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin olúwa àti omijé pípọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa ìdènà àwọn Júù bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ń ṣàǹfààní fún yín àti láti máa kọ́ yín ní gbangba àti láti ilé dé ilé tí mò ń sọ fún àwọn Júù àti fún àwọn ayéléni pẹ̀lú ti ìrònúpìwàdà sípa Ọlọ́run àti ti ìgbàgbọ́ sípa Jésù Kristi Olúwa wa ǹjẹ́ nísinsìnyí wò ó ọkàn mi ń fà sí àti lọ sí Jerúsálẹ́mù láì mọ ohun tí yóò bá mi níbẹ̀ bí kò ṣe bí ẹ̀mí mímọ́ ti ń sọ ní ìlú gbogbo pé ìdè òun ìyà ń bẹ fún mi ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan rárá bí ohun tí ó ṣọ̀wọ́n fún mi kí èmi kí ó bàa lè fi ayọ̀ parí eré ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn rere oore ọ̀fẹ́ Ọlọ́run ǹjẹ́ nísinsìnyí wò ó èmi mọ̀ pé gbogbo yín láàrin ẹni tí èmi ti ń kiri wàásù ìjọba Ọlọ́run kì yóò rí ojú mi mọ́ nítorí náà mo pè yín ṣe ẹlẹ́rìí lónìí yìí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn gbogbo nítorí tí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu Ọlọ́run fún yín ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkookò búburú yóò wọ àárín yín ní àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín ni àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù ní ọ̀sán àti ní òru ǹjẹ́ nísinsìnyí ará mo fi yín lé ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́ èmi kò ṣe ojú kòkòrò fàdákà tàbí wúrà tàbí aṣọ ẹnikẹ́ni ẹ̀yin tìkára yín sáà pé ọwọ́ wọ̀nyí ni ó ṣiṣẹ́ fún àìní mi àti ti àwọn tí ó wà pẹ̀lú mi nínú ohun gbogbo mo fi àpẹẹrẹ fún yín pé nípa ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ kí ẹ sì máa rántí ọ̀rọ̀ Jésù Olúwa bí ohun tìkára rẹ̀ ti wí pé àti fún ni ó ní ìbùkún ju àtìgbà lọ. nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí ó kúnlẹ̀ ó sì bá gbogbo wọn gbàdúrà gbogbo wọn sì sọkún gidigidi wọ́n sì rọ ọ̀mọ̀ Pọ́ọ̀lù ní ọrùn wọ́n sì fi ẹnu kò ó ní ẹnu inú wọn sì bàjẹ́ jùlọ fún ọ̀rọ̀ tí ó sọ pé wọn kì yóò rí ojú òun mọ́ wọ́n sì sin ín lọ sínú ọkọ̀. Ìṣe àwọn àpọ́stélì orí kọkànlélógún. ó sì ṣe nígbà tí àwa kúrò lọ́dọ̀ wọn tí a sì ṣíkọ̀. Si àwa bá ọ̀nà tààrà wá sí kóòsì ní ijọ́ kejì a sì lọ sí ródù àti láti ibẹ̀ lọ sí pátárà nígbà tí àwa sì rí ọkọ̀ kan tí ń ré kọjá lọ sí fẹ́níkè àwa wọ ọkọ̀ a sì ṣí nígbà tí àwa sì ti rí kíprù ní òkèèrè tí àwa fi sí ọwọ́ òsì àwa gbé orí ọkọ̀ lé síríà a sì gúnlẹ̀ ní tírè nítorí níbẹ̀ ni ọkọ̀ yóò gbé kó ẹrù sílẹ̀. Si nígbà tí a sì rí àwọn ọmọ ẹ̀yìn àwa dúró níbẹ̀ ní ijọ́ méje àwọn ẹni tí ó ti pa ẹ̀mí wí fún Paul pé kí ó má ṣe lọ sí Jerúsálẹ́mù nígbà tí ó sì lo ọjọ́ wọn nì tán àwa jáde a sì mú ọ̀nà wa pọ̀n gbogbo wọn sì sìn wá pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọdé títí àwa fi jáde sí ẹ̀yìn ìlú nígbà tí àwa sì kúnlẹ̀ ní èbúté àwa sì gbàdúrà nígbà tí a sì ti dágbére fún ara wa àwa bọ́ sí ọkọ̀ ṣùgbọ́n àwọn sì padà lọ sí ilé wọn nígbà tí a sì ti parí àjò wa láti Tírè àwa dé Ptolemai nígbà tí a sì kí àwọn ará àwa sì bá wọn gbé ní ijọ́ kan ní ijọ́ kejì àwa lọ kúrò a sì wá sí Kesaria nígbà tí àwa sì wọ ilé Fílípì evangelisti ọ̀kan nínú àwọn méje ni, àwa sì wọ̀ sọ́dọ̀ rẹ̀ ọkùnrin yìí sì ní ọmọbìnrin mẹ́rin wúndíá tí máa sọ tẹ́lẹ̀ bí a sì wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀ wòlíì kan ti Jùdíà sọ̀kalẹ̀ wá tí à ń pè ní Ágábù nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa ó mú àmùrè Pọ́ọ̀lù ó sì dé ara rẹ̀ ní ọwọ́ òun ẹsẹ̀ ó sì wí pé. báyìí ni ẹ̀mí mímọ́ wí báyìí ni àwọn Júù tí ó wà ní Jerusalem yóò dé ọkùnrin tí ó ní àmùrè yìí wọn ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́ nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerúsálẹ́mù nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé. èwo ni ẹ̀yin ń ṣe yìí tí ẹ̀yin ń sọkún tí ẹ sì ń mú àárẹ̀ bá ọkàn mi nítorí èmi múra tán kì í ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerúsálẹ́mù nítorí orúkọ Jésù Olúwa. nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́ wípé. ìfẹ́ tí olúwa ní kí a ṣe. lẹ́yìn ijọ́ wọn nì àwa palẹ̀mọ́ a sì gòkè lọ sí Jerúsálẹ́mù nínú àwọn ọmọ ẹ̀yìn láti Kesaria bá wa lọ wọ́n sì mú Mnásónì ọmọ ẹ̀yìn láéláé kan pẹ̀lú wọn ará Kipru lọ́dọ̀ ẹni tí àwa gbé wọ̀ nígbà tí àwa sì dé Jerúsálẹ́mù àwọn arákùnrin sì fi ayọ̀ gbà wá ní ijọ́ kejì àwa bá Pọ́ọ̀lù lọ sọ́dọ̀ Jákọ́bù gbogbo àwọn alàgbà sì wà níbẹ̀ nígbà tí ó sì kí wọn tán ó ròyìn ohun gbogbo lẹ́sẹẹsẹ tí Ọlọ́run ṣe láàrin àwọn kèfèrí nípa iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n sì gbọ́ wọ́n yin Ọlọ́run lógo wọ́n sì wí fún un pé. arákùnrin ìwọ rí iye ẹgbẹgbẹ̀rún nínú àwọn Júù tí ó gbàgbọ́ gbogbo wọn ni ó sì ní ìtara fún òfin wọ́n sì ti ròyìn rẹ̀ fún wọn pé ìwọ ń kọ́ gbogbo àwọn Júù tí ó wà láàrin àwọn kèfèrí pé kí wọn kí ó kọ Mósè sílẹ̀ ó sì ń wí fún wọn pé kí wọn kí ó má ṣe kọ àwọn ọmọ wọn ní ilà mọ́ àti kí wọn kí ó má ṣe rìn gẹ́gẹ́ bí àṣà wọn ǹjẹ́ èwo ni ṣíṣe ìjọ kò lè ṣàì má péjọpọ̀ dájúdájú wọn ó gbọ́ pé ìwọ ǹjẹ́ èyí tí àwa wí fún ọ yìí ni kí o ṣe àwa ní ọkùnrin mẹ́rin tí wọ́n ní ẹ̀jẹ̀ lára wọn àwọn ni kí ìwọ kí ó mú kí o sì ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn kí o sì ṣe ìnáwó wọn kí wọn kí o lè fa orí wọn gbogbo ènìyàn yóò sì mọ̀ pé kò sí òtítọ́ kan nínú ohun tí wọ́n gbọ́ sí ọ ṣùgbọ́n pé ìwọ tìkára rẹ̀ ń rìn déédéé pẹ̀lú ìwọ sì ń pa òfin mọ́ ṣùgbọ́n ní ti àwọn kèfèrí tí ó gbàgbọ́ àwa ti kọ̀wé a sì ti pinnu rẹ̀ pé. Pe kí wọ́n pa ara wọn mọ́ kúrò nínú ohun tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀jẹ̀ àti ohun ìlọ́lọ́rùn pa àti àgbèrè. nígbà náà ni paul mú àwọn ọkùnrin náà ní ijọ́ keje ó ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sọ ìgbà tí ọjọ́ ìwẹ̀nùmọ́ náà yóò pé títí a fi rúbọ fún olúkúlùkù wọn. nígbà tí ọjọ́ méje sì fẹ́rẹ̀ pé tí àwọn Júù tí ó ti Éṣíà wá rí i ní tẹ́ḿpìlì wọ́n rú gbogbo àwọn ènìyàn sókè wọ́n nawọ́ mú un wọ́n ń kígbe wípé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbà wá èyí ni ọkùnrin náà tí ń kọ́ gbogbo ènìyàn níbi gbogbo lòdì sí àwọn ènìyàn àti sí òfin àti sí ibí yìí àti pẹ̀lú ó sì mú àwọn ará Hélénì wá sí tẹ́ḿpìlì ó sì ti bà ibi mímọ́ yìí jẹ́ nítorí wọ́n ti rí trífọ́nì ará éfésù pẹ̀lú rẹ̀ ní ìlú ẹni tí wọ́n ṣe bí pọ́ọ̀lù mú wá sínú tẹ́ḿpìlì gbogbo ìlú sì rọ̀ ọ́ àwọn èèyàn sì súré jọ wọ́n sì mú pọ́ọ̀lù wọ́n sì wọ́ ọ jáde kúrò nínú tẹ́ḿpìlì lójú kan náà a sì ti ilẹ̀kùn bí wọ́n sì wá ọ̀nà àti pa èyí ọ̀dọ̀ olórí ẹgbẹ́ ọmọ ogun pé gbogbo Jerúsálẹ́mù dàrú lójú kan náà ó sì ti mú àwọn ọmọ ogun àti àwọn balógun ọ̀rún ó súré sọ̀kalẹ̀ tọ̀ wọ́n lọ nígbà tí wọ́n sì rí olórí ogun àti àwọn ọmọ ogun wọ́n dẹ́kun lílu Pọ́ọ̀lù nígbà náà ni olórí ogun súnmọ́ wọn ó sì mú ó pàṣẹ pé kí a fi ẹ̀wọ̀n méjì dè ó sì béèrè ẹni tí í ṣe àti ohun tí ó ṣe àwọn kan ń kígbe ohun kan àwọn mìíràn kígbe ohun mìíràn nínú àwùjọ. No, nígbà tí kò sì lè mọ èrèdí ìrúkèrúdò náà dájúdájú ó pàṣẹ kí wọn kí ó mú un lọ sínú ilé olódi nígbà tí ó sì dé orí àtẹ̀gùn gbígbé ni a gbé e sókè lọ́wọ́ àwọn ọmọ ogun nítorí ìwà ipá àwọn ènìyàn nítorí ọ̀pọ̀ ènìyàn gbà tì wọ́n ń kígbe pé mú kúrò bí wọ́n sì fẹ́rẹ̀ mú Paul wọ inú ilé olódi lọ ó wí fún olórí ogun pé èmi a gbọ́dọ̀ bá ọ sọ̀rọ̀ ó sì dáhùn wípé ìwọ ọmọ èdè eléni fọ̀ ìwọ ha kọ́ni ará Íjíbítì nì tí ó ṣọ̀tẹ̀ ṣáájú ọjọ́ wọ̀nyí tí ó sì ti mú ẹgbàájì ọkùnrin nínú àwọn tí ń ṣe apànìyàn lẹ́yìn lọ sí ìjù. ṣùgbọ́n Paul sì wípé. Júù ni èmi í ṣe ará Tásù ìlú Kílíkíà ọlọ́tọ̀ ìlú tí kìí ṣe ìlú lásán kan èmi sì bẹ̀ ọ́ bùn mí láàyè láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. nígbà tí ó sì bùn ún láàyè paul dúró lórí àtẹ̀gùn ó sì juwọ́ sí àwọn ènìyàn nígbà tí wọ́n sì dákẹ́ rárá ó bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wípé. iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìlélógún. ẹ̀yin ará àti bàbá ẹ gbọ́ ti ẹnu mi nísinsìnyí nígbà tí wọ́n sì gbọ́ pé ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wọ́n túbọ̀ parọ́rọ́ ó sì wí pé. Júù ni èmi ń ṣe ẹni tí a bí ní Tásù ìlú kan ní Kílíkíà ṣùgbọ́n tí a tọ́ ní ìlú yìí ní ẹsẹ̀ Gamalieli tí a kọ́ gẹ́gẹ́ bí líle òfin àwọn baba wa tí mo sì jẹ́ onítara fún Ọlọ́run àní gẹ́gẹ́ bí gbogbo yín ti rí ní òní mo sì ṣe inúnibíni sí ọ̀nà yìí títí ó fi dé ikú mò ń dè mo sì ń fi wọ́n sínú túbú àti ọkùnrin àti obìnrin bí olórí àlùfáà pẹ̀lú ti jẹ́ mi ní ẹ̀rí àti gbogbo àjọ àwọn alàgbà lọ́wọ́ àwọn ẹni tí mo sì gba ìwé lọ sọ́dọ̀ àwọn arákùnrin tí mo sì lọ sí Damasku láti mú àwọn tí ó wà níbẹ̀ ní dídè wá sí Jerúsálẹ́mù láti jẹ wọ́n níyà ó sì ṣe bí èmi ti ń lọ tí mo sì súnmé ti Damasku níwọ̀n ọjọ́ kan rí ní òjijì ìmọ́lẹ̀ ńlá mọ́ ti ọ̀run wá yí mi ká mo sì ṣubú lulẹ̀ mo sì ń gbọ́ nǹkan tí ó wí fún mi pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi èmi sì dáhùn wípé ìwọ ta ni Olúwa ó sì wí fún mi pé èmi jésù ti násárẹ́tì ni ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí àwọn tí ó sì wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n wọn kò gbọ́ ohun ẹni tí ń bá mi sọ̀rọ̀ mo sì wí pé kí ni kí èmi kí ó ṣe olúwa olúwa sì wí fún mi pé dìde kí o sì lọ sí damasku níbẹ̀ ni a ó sì sọ ohun gbogbo fún ọ tí a yàn fún ọ láti ṣe. bí èmi kò sì ti lè ríran nítorí ìtànṣẹ́ ìmọ́lẹ̀ náà àti ọwọ́ àwọn tí ó wà lọ́dọ̀ mi fà mí mo sì dé Damasku ẹnìkan sì tọ̀ mí wá Anania ọkùnrin olùfọkànsìn gẹ́gẹ́ bí òfin tí ó ní orúkọ rere lọ́dọ̀ gbogbo àwọn Júù tí ń gbé ibẹ̀ ó sì dúró tì mí ó sì wí fún mi pé sọ́ọ̀lù arákùnrin ríran ní wákàtí kan náà mo sì ṣíjú sókè wò ó ó sì wí pé ọlọ́run àwọn bàbá wa yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀ àti láti rí olóòótọ́ nì àti láti gbọ́ ohùn ní ẹnu rẹ̀ kí ìwọ kí o lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́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 nítorí wọn kì yóò gba ẹ̀rí rẹ nípa mi èmi sì wí pé olúwa àwọn pàápàá mọ̀ pé èmi a ti máa sọ àwọn tí ó gbàgbọ́ sínú túbú èmi a sì máa lù wọ́n nínú sínágọ́gù gbogbo nígbà tí a sì ta ẹ̀jẹ̀ Stífánù ẹlẹ́rìí rẹ sílẹ̀ èmi náà pẹ̀lú dúró níbẹ̀ mo sì ní ohùn sí ikú rẹ̀ mo sì ń ṣe ìtọ́jú aṣọ àwọn ẹni tí ó pa á ó sì wí fún mi pé máa lọ nítorí èmi ò rán ọ sí àwọn kèfèrí lókèrè réré. wọ́n sì fi etí sí títí dé ọ̀rọ̀ yìí wọ́n sì gbé ohùn wọn sókè wípé. ẹ mú irú èyí kúrò ní ayé nítorí kò yẹ kí ó wà láàyè. tí wọ́n sì ń kígbe tí wọ́n sì ń wọ́n aṣọ wọn sílẹ̀ tí wọ́n ń kó eruku sí ojú ọ̀run olórí ogun pàṣẹ pé kí a mú wọn wá sínú ilé olódi ó ní kí a fi ẹ̀gbà bí léèrè kí òun kí ó lè mọ ìtorí ohun tí wọ́n ṣe ń kígbe le bẹ́ẹ̀ yóò sì fi ọsán dé Pọ́ọ̀lù balógun ọ̀rún tí ó dúró tì í pé. ó atọ́ fún yín láti na ẹni tí í ṣe ará Róòmù ní àìjẹ̀bi. nígbà tí balógun ọ̀rún sì gbọ́ ó lọ ó wí fún olórí ogun pé. kí ni o fẹ́ ṣe yìí nítorí ọkùnrin yìí ará Róòmù ní í ṣe. olórí ogun sì dé ó sì bí i pé. sọ fún mi ará Róòmù ni ìwọ ń ṣe. ó sì wí pé. bẹ́ẹ̀ ni. olórí ogun sì dáhùn wí pé. owó púpọ̀ ni mo fi ra ọlá ìpínlẹ̀ yìí. Paul sì wí pé. ṣùgbọ́n a bí èmi bẹ́ẹ̀ ni. nítorí náà àwọn tí ó múra láti bí léèrè kúrò lọ́dọ̀ rẹ̀ lójú kan náà olórí ogun pẹ̀lú sì bẹ̀rù nígbà tí ó mọ̀ pé ará Róòmù ní í ṣe àti nítorí ó ti dè é ní ijọ́ kejì nítorí tí ó fẹ́ mọ̀ dájúdájú ohun tí àwọn Júù fi sùn sí ó tú u sílẹ̀ ó pàṣẹ kí àwọn olórí àlùfáà àti àwọn gbogbo ìgbìmọ̀ péjọ ó sì mú Paul sọ̀kalẹ̀ ó sì mú dúró níwájú wọn. Ìṣe àwọn àpọ́stélì orí kẹtàlélógún. Nígbà tí Paul sì tẹjú mọ́ ìgbìmọ̀ ó ní. Ará èmi ti ń fi gbogbo ẹ̀rí ọkàn rere lu ayé mi níwájú Ọlọ́run títí fi di òní yìí. Ananaya olórí àlùfáà sì pàṣẹ fún àwọn tí ó dúró tì í pé kí ó gún un ní ẹnu nígbà náà ni Paul wí fún un pé. Ọlọ́run yóò lù ọ́ ìwọ ògiri tí a kùn ní ẹfun ìwọ jókòó láti dájọ́ mi ní gẹ́gẹ́ bí òfin ìwọ sì pé kí a lù mí ní òdì sí òfin. àwọn tí ó dúró tì í sì wí pé olórí àlùfáà ọlọ́run ni ìwọ ń gàn. paul sì wí pé. Ara, èmi kò mọ̀ pé olórí àlùfáà ni nítorí a ti kọ́ ọ pé ìwọ kò gbọdọ̀ sọ̀rọ̀ olórí àwọn ènìyàn rẹ ní búburú. ṣùgbọ́n nígbà tí paul ṣàkíyèsí pé apá kan wọn jẹ́ sadusí apá kan sì jẹ́ farisí ó kígbe ní ìgbìmọ̀ pé. ará farisí ni èmi ọmọ farisí nítorí ìrètí àti àjíǹde òkú ni a ṣe bá mi wíjọ́. nígbà tí ó sì ti wí èyí ìyapa dé láàrin àwọn Farisí àti àwọn Sadusí àjọ sì pín méjì nítorí tí àwọn Sadusí wípé kò sí àjíǹde tàbí áńgẹ́lì tàbí ẹ̀mí ṣùgbọ́n àwọn Farisí jẹ́wọ́ méjèèjì ó sì di ariwo ńlá nínú àwọn akọ̀wé tí ó wà ní apá ti àwọn Farisí dìde wọ́n ń jà wípé àwa kò rí ohun búburú kan lára ọkùnrin yìí kí sì ni bí ẹ̀mí kan tàbí áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. nígbà tí ìyapa sì dé ńlá tí olórí ogun bẹ̀rù kí Pọ́ọ̀lù kí ó bá a di fífàya lọ́wọ́ wọn ó pàṣẹ pé kí àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ lọ láti fi ipá mú un kúrò láàrin wọn kí wọ́n sì mú un wá sínú ilé olódi ní òru ijọ́ náà olúwa dúró tì í ó sì wí pé. tújú nítorí bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerusalem bẹ́ẹ̀ ni wọn kò lè ṣàìjẹ́rìí ní Róòmù pẹ̀lú. nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù kan dìmọ̀lù wọ́n fi ara wọn bú pé àwọn kì yóò jẹ bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù àwọn tí ó dìtẹ̀ yìí sì ju ogójì ènìyàn lọ wọ́n sì tọ̀ olórí àwọn àlùfáà àti àwọn àgbààgbà lọ wọ́n sì wí pé. àwa ti fi èpè ńlá bú ara wa pé a kì yóò tọ́ ohun kan wò títí àwa ó fi pa Pọ́ọ̀lù ǹjẹ́ nísinsìnyí kí ẹ̀yin pẹ̀lú àjọ ìgbìmọ̀ wí fún olórí ogun kí ó mú un sọ̀kalẹ̀ tọ̀ yín wá bí ẹni pé ẹ̀yin ń fẹ́ wádìí ọ̀ràn rẹ̀ dájúdájú kí ó tó súnmọ́ ìtòsí àwa ó sì ti múra láti pa á. nígbà tí ọmọ arábìnrin Pọ́ọ̀lù sì gbúròó ìdènà wọn ó lọ ó sì wọ inú ilé olódi lọ ó sì sọ fún Pọ́ọ̀lù Pọ́ọ̀lù sì pe ọ̀kan nínú àwọn balógun ọ̀rún sọ́dọ̀ rẹ̀ ó ní mú ọmọkùnrin yìí tọ̀ olórí ogun lọ nítorí ó ní nǹkan láti sọ fún un. ó mú un ó sì sin ín lọ sọ́dọ̀ olórí ogun ó sì wí pé Paul òǹdè pè mí sọ́dọ̀ rẹ̀ ó sì bẹ̀ mí pé kí èmi mú ọmọkùnrin yìí tọ̀ ọ́ wá ẹni tí ó ní nǹkan láti sọ fún ọ. olórí ogun fà á lọ́wọ́ ó sì lọ sí apá kan ó sì bí léèrè níkọ̀kọ̀ pé. kí ni ohun tí ìwọ ní sọ fún mi. ó sì wí pé. Àwọn Júù fi ìmọ̀ ṣọ̀kan láti wá Bẹ́ọ̀ kí ó mú Pọ́ọ̀lù sọ̀kalẹ̀ wá sí àjọ ìgbìmọ̀ ní ọ̀la bí ẹni pé ìwọ ń fẹ́ béèrè nǹkan dájúdájú nípa rẹ̀. Nítorí náà, má ṣe gbọ́ tiwọn, nítorí tí àwọn tí ó dènà dé nínú wọn ju ogójì ọkùnrin lọ, tí wọ́n ń fi ara wọn bú pé àwọn kì yóò jẹ, bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu, títí àwọn ó fi pa á nísinsìnyí wọ́n sì ti múra tán wọ́n ń retí ìdáhùn lọ́dọ̀ rẹ̀. nígbà náà ni olórí ogun jọ̀wọ́ ọmọkùnrin náà lọ́wọ́ lọ ó sì kìlọ̀ fún un pé. má ṣe wí fún ẹnìkan pé ìwọ fi nǹkan wọ̀nyí hàn mí. ó sì pe méjì àwọn balógun ọ̀rún sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé. ẹ múra igba ọmọ ogun sílẹ̀ láti lọ sí Kesaria àti àádọ́rin ẹlẹ́ṣin àti igba ọlọ́kọ̀ ní wákàtí kẹta òru ó sì wí pé kí wọ́n pèsè ẹranko kí wọ́n gbé Paul gùn ún kí wọ́n sì lè mú dé ọ̀dọ̀ Fẹ́líkísì baálẹ̀ ní àlàáfíà. ó sì kọ ìwé kan báyìí pé. Claudiu Lysia sí Fẹ́líkísì baálẹ̀ ọlọ́lá jùlọ àlàáfíà. àwọn Júù mú ọkùnrin yìí wọ́n sì ń pète àti pa á nígbà náà ni mo dé pẹ̀lú ogun mo sì gbà á lọ́wọ́ wọn nígbà tí mo gbọ́ pé ará róòmù ní í ṣe nígbà tí mo sì ń fẹ́ mọ ìdí ọ̀ràn tí wọ́n fi sùn sí i mo mú un sọ̀kalẹ̀ lọ sí àjọ ìgbìmọ̀ wọn ẹni tí mo rí i pé wọ́n ń fi sùn nítorí ọ̀rọ̀ òfin wọn bẹ́ẹ̀ ni kò dá ọ̀ràn kan tí ó tọ́ sí ikú àti sí ìdè nígbà tí a sì ti sọ fún mi pé n ó dènà de ọkùnrin náà ọgán mo sì rán sí ọ mo sì pàṣẹ fún àwọn olùfisùn rẹ̀ pẹ̀lú láti sọ ohun tí wọ́n bá rí wí sí i níwájú rẹ̀. nígbà náà ni àwọn ọmọ ogun gba Pọ́ọ̀lù wọ́n sì mú un ní òru lọ sí Antiopari gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún wọn níjọ́ kejì wọ́n sì jọ̀wọ́ àwọn ẹlẹ́sìn láti máa bá a lọ wọ́n sì padà wá sínú ilé olódi nígbà tí wọ́n dé kesaria tí wọ́n sì fi ìwé fún baálẹ̀ wọ́n mú paulu pẹ̀lú wá síwájú rẹ̀ nígbà tí ó sì ka ìwé náà ó béèrè pé ará ilẹ̀ wo ní í ṣe nígbà tí ó sì gbọ́ pé ará kìlíkíà ni ó ní. èmi ó gbọ́ ẹjọ́ rẹ nígbà tí àwọn olùfisùn rẹ pẹ̀lú bá dé. ó sì pàṣẹ pé kí wọn kí ó pa á mọ́ ní gbọ̀ngàn ìdájọ́ rẹ́dù. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìnlélógún. Lẹ́yìn ijọ́ márùn-ún, Anania olórí àlùfáà ní sọ̀kalẹ̀ lọ pẹ̀lú àwọn alàgbà àti ẹnìkan Tátúlù agbẹjọ́rò ẹni tí ó fi Pọ́ọ̀lù sun baálẹ̀. Nígbà tí a sì pè é jáde, Tátúlù bẹ̀rẹ̀ sí í fi sùn wípé. Bí ó tilẹ̀ jẹ́ pé nípasẹ̀ rẹ̀ ilé àwa ń jẹ àlàáfíà pípọ̀ àti pé nípasẹ̀ ìtọ́jú rẹ̀ à ń ṣe àtúnṣe fún orílẹ̀ yìí. nígbà gbogbo àti níbi gbogbo ni àwa ń fi gbogbo ọpẹ́ tẹ́wọ́ gbà á Felix ọlọ́lá jùlọ. ṣùgbọ́n kí èmi kí ó má bàa dá ọ dúró pẹ́ títí mo bẹ̀ ọ́ kí o fi ìyọ́nú rẹ gbọ́rọ̀ díẹ̀ ní ẹnu wa nítorí àwárí ọkùnrin yìí ó jẹ́ aláṣẹ̀ràn ènìyàn ẹni tí ó ń dárúkè rúrò sílẹ̀ láàrin gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ayé àti olórí ẹ̀yà àwọn Násárẹ́nì ẹni tí ó gbìdánwò láti ba tẹ́ḿpìlì jẹ́ tí àwa sì mú tí àwa fẹ́ bá ṣe ẹjọ́ gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n Lísíà olórí ogun dé ó fi agbára ńlá gbà á lé ọwọ́ wa ó pàṣẹ kí àwọn olùfisùn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ìwọ ó lè ní òye gbogbo nǹkan wọ̀nyí nítorí ohun tí àwa ṣe fi í sùn nígbà tí ìwọ bá ti wádìí ẹjọ́ rẹ̀ àwọn Júù pẹ̀lú sì fi ohùn sí i wípé bẹ́ẹ̀ ni nǹkan wọ̀nyí rí nígbà tí baálẹ̀ ṣàpẹẹrẹ sí pé kí ó sọ̀rọ̀ Paul sì dáhùn wípé. bí mo ti mọ̀ pé láti ọdún mélòó yìí wá ni ìwọ ti ṣe onídàájọ́ orílẹ̀-èdè yìí tayọ̀tayọ̀ ni n ó fi wí ti ẹnu mi kí ó lè yé ọ pé ìjejìlá péré yìí ni mo gòkè lọ sí Jerusalem láti lọ jọ́sìn bẹ́ẹ̀ ni wọn kò rí mi ní tẹ́ḿpìlì kí èmi kí ó máa bá ẹnikẹ́ni jiyàn bẹ́ẹ̀ ni èmi kò wú àwọn ènìyàn sókè ìbáà ṣe nínú sínágọ́gù tàbí ní ìlú bẹ́ẹ̀ ni wọn kò lè làdí ohun tí wọ́n fi mí sùn sí nísinsìnyí ṣùgbọ́n èyí ni mo jẹ́wọ́ fún ọ pé bí ọ̀nà tí a ń pè ní àdámọ̀ bẹ́ẹ̀ ni èmi ń sin ọlọ́run àwọn baba wa èmi ń gba nǹkan gbogbo gbọ́ gẹ́gẹ́ bí òfin àti tí a kọ sínú ìwé àwọn wòlíì mo sì ní ìrètí sípa ti Ọlọ́run èyí tí àwọn tìkára wọn pẹ̀lú jẹ́wọ́ pé àjíǹde òkú ń bọ̀ àti ti olóòótọ́ àti ti aláìṣòótọ́ nínú èyí ni èmi sì ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀ sípa ti Ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo ṣùgbọ́n lẹ́yìn ọdún pípọ̀ mo mú ọrẹ àánú fún orílẹ̀-èdè mi wá àti ọrẹ ẹbọ láàrin wọ̀nyí ni wọ́n rí mi ní ìwẹ̀nù ní tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú àwùjọ tàbí pẹ̀lú ariwo ṣùgbọ́n àwọn Júù kan láti Éṣíà wà níbẹ̀ àwọn tí ìbá wà níhìn yìí níwájú rẹ kí wọn kí ó já mi ní koro bí wọ́n bá ní ohunkóhun sí mi bí kò ṣe bẹ́ẹ̀ jẹ́ kí àwọn ènìyàn yìí tìkára wọn sọ iṣẹ́ búburú tí wọ́n rí lọ́wọ́ mi nígbà tí mo dúró níwájú àjọ ìgbìmọ̀ yìí bí kò ṣe ti gbólóhùn kan yìí tí mo ké nígbà tí mo dúró ní àárín wọn nítorí àjíǹde òkú ni a ṣe bá mi wíjọ́ lọ́dọ̀ yín lónìí yìí. nígbà tí Felix gbọ́ nǹkan wọ̀nyí òye ṣààyè ní àyè tán nípa ọ̀nà náà ó tú wọn káná ó ní. Ni nígbà tí Lísíà olórí ogun bá sọ̀kalẹ̀ wá èmi ó wádìí ọ̀ràn yín dájú. ó sì pàṣẹ fún balógun ọ̀rún kan pé kí ó máa ṣe ìtọ́jú Pọ́ọ̀lù kí ó sì bùn ún láàyè àti pé kí ó má ṣe dá àwọn ojúlùmọ̀ rẹ̀ lẹ́kun láti máa ṣe ìránṣẹ́ fún un ṣùgbọ́n lẹ́yìn ijọ́ mélòó kan Felix dé ti òun ti Drusilla obìnrin rẹ̀ tí í ṣe Júù ó sì ránṣẹ́ pé Pọ́ọ̀lù ó sì gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù bí ó sì ti ń sọ àsọyé nípa ti òdodo àti àìrékọjá àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà Félíksì ó dáhùn wípé. máa lọ ní ìsìn iná nígbà tí mo bá sì ní àkókò tí ó wọ̀ èmi ó ránṣẹ́ pè ọ́. ó sì ń retí pẹ̀lú pé àbá fún òun ní owó láti ọwọ́ Pọ́ọ̀lù wá kí òun kí ó lè dá a sílẹ̀ nítorí náà a sì máa ránṣẹ́ sí i nígbàkúùgbà a máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì pọ́kíù fẹ́stù dọ́pò fẹ́líksì fẹ́líksì sì ń fẹ́ ṣe ojúure fún àwọn júù ó fi pọ́ọ̀lù sílẹ̀ ní òǹdè. ìṣe àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. ǹjẹ́ nígbà tí fẹ́stù dé ilẹ̀ náà lẹ́yìn ijẹ́ mẹ́ta ó gòkè láti kẹsíárà lọ sí jerúsálẹ́mù. àwọn olórí àlùfáà àti àwọn ènìyàn pàtàkì nínú àwọn Júù fi Pọ́ọ̀lù sùn wọ́n sì bẹ́ẹ̀ wọ́n ń wá ojúure rẹ̀ sí Pọ́ọ̀lù kí ó lè ránṣẹ́ sí i wá sí Jerúsálẹ́mù wọ́n ń dènà dè láti pa á ní ọ̀nà ṣùgbọ́n Fẹ́sù dáhùn pé. a pa Pọ́ọ̀lù mọ́ ní Kesaria àti pé òun tìkára òun múra àti padà lọ ní lọ́lọ́ yìí ó ní ǹjẹ́ àwọn tí ó bá tọ́ nínú yín kí wọ́n bá mi sọ̀kalẹ̀ lọ bí ìwà búburú kan bá wà lọ́wọ́ ọkùnrin yìí kí wọn kí ó fi í sùn. kò sì gbé àárín wọn ju ijọ́ mẹ́jọ tàbí mẹ́wàá lọ ó sọ̀kalẹ̀ lọ sí kesaria ní ijọ́ kejì ó jókòó lórí ìtẹ́ ìdájọ́ ó sì pàṣẹ pé kí a mú Pọ́ọ̀lù wá nígbà tí ó sì dé àwọn Júù tí ó ti Jerusalem sọ̀kalẹ̀ wá dúró yí i ká wọ́n ń ka ọ̀ràn púpọ̀ tí ó sì burú sí Pọ́ọ̀lù lọ́rùn tí wọn kò lè làdí Pọ́ọ̀lù sì wí ti ẹnu rẹ̀ pé èmi kò ṣe ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kan sí òfin àwọn Júù tàbí sí tẹ́ḿpìlì tàbí sí Késárì. ṣùgbọ́n fásùn fẹ́ gba ojúure lọ́dọ̀ àwọn Júù ó sì dá Paul lóhùn wípé. ìwọ à ń fẹ́ gòkè lọ sí Jerúsálẹ́mù kí a sì ṣe ẹjọ́ nǹkan wọ̀nyí níbẹ̀ níwájú mi bí. Paul sì wípé. níwájú ìtẹ́ ìdájọ́ Késárì ni mo dúró níbi tí ó yẹ kí a ṣe ẹjọ́ mi èmi kò ṣe àwọn Júù bí ìwọ pẹ̀lú ti mọ̀ dájú ǹjẹ́ bí mo bá ṣẹ̀ tí mo sì ṣe ohun kan tí ó yẹ fún ikú èmi kò kọ̀ láti kú ṣùgbọ́n bí kò bá sí nǹkan wọn nì nínú ohun tí àwọn wọ̀nyí fi mí sùn sí ẹnìkan kò lè fi mí ṣe ojúure fún wọn mo fi ọ̀ràn mi lọ Késárì. nígbà náà ni fẹ́sù lẹ́yìn tí ó ti bá àjọ ìgbìmọ̀ sọ̀rọ̀ ó dáhùn pé. ìwọ ti fi ọ̀ràn rẹ lọ Késárì lọ́dọ̀ Késárì ni ìwọ ò lọ. lẹ́yìn ijọ́ mélòó kan Agripa ọba àti Báníkè sọ̀kalẹ̀ wá sí Késárìà láti kí Fẹ́sù bí wọ́n sì wà níbẹ̀ ní ọjọ́ pípọ̀ Fẹ́sù mú ọ̀ràn Paul wá síwájú ọba wípé. Fẹ́lísì fi ọkùnrin kan sílẹ̀ ní òǹdè ẹni tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọn jù fi sùn nígbà tí mo wà ní Jerúsálẹ́mù wọ́n fẹ́ kí n dá a lẹ́bi àwọn ẹni tí mo sì dá lóhùn pé kì í ṣe ìṣe àwọn ará róòmù láti dá ẹnikẹ́ni lẹ́bi kí ẹni tí a fi sùn kí ó tó ko àwọn olùfisùn rẹ̀ lójú kí ó sì rí ààyè wí ti ẹnu rẹ̀ nítorí ọ̀ràn tí a kà sí i lọ́rùn nítorí náà nígbà tí wọ́n jùmọ̀ wá sí yín yìí èmi kò jáfara níjọ́ kejì mo jókòó lórí ìtẹ́ ìdájọ́ mo sì pàṣẹ pé kí a mú ọkùnrin náà wá nígbà tí àwọn olùfisùn náà dìde wọn kò ka ọ̀ràn búburú irú èyí tí mo rò sí i lọ́rùn ṣùgbọ́n wọ́n ní ọ̀ràn kan sí i ní ti ìsìn wọn àti ní ti Jésù kan tí ó ti kú tí Paul tẹnu mọ́ pé ó wà láàyè bí èmi kò sì ti mọ̀ bí a ti wádìí nǹkan wọ̀nyí mo bí léèrè bí òun fẹ́ lọ sí Jerúsálẹ́mù kí a sì ṣe ẹjọ́ nǹkan wọ̀nyí níbẹ̀ ṣùgbọ́n nígbà tí Paul fi ọ̀ràn rẹ̀ lọ Augustu pé kí a pa òun mọ́ fún ìdájọ́ rẹ̀ mo pàṣẹ pé kí a pa á mọ́ títí èmi ò fi lè rán lọ sọ́dọ̀ Kesari. Agripa sì wí fún Fésù pé. èmi pẹ̀lú fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin náà tìkára mi. ó sì wí pé. lọ́la ìwọ ò gbọ́. ǹjẹ́ ní ijọ́ kejì tí Agripa òun Bẹ́níkè wá ti àwọn ti ọ̀sán púpọ̀ tí wọ́n sì wọ ilé ẹjọ́ pẹ̀lú àwọn olórí ogun àti àwọn ènìyàn ńlá ní ìlú fẹ́ẹ̀sù pàṣẹ wọ́n sì mú paul jáde fẹ́ẹ̀sù sì wí pé. agripa ọba àti gbogbo ẹ̀yin ènìyàn tí ó wà níyìn pẹ̀lú wa ẹ̀yin rí ọkùnrin yìí nítorí ẹni tí gbogbo ìjọ àwọn júù ti rọ̀gbà ká mi ní jerusalem àti níyìn yìí tí wọ́n ń kígbe pé kò yẹ fún un láti wà láàyè mọ́ ṣùgbọ́n èmi rí i pé kò ṣe ohun kan tí ó yẹ sí ikú bí òun tìkára rẹ̀ sì ti fi ọ̀ràn rẹ̀ lọ Augustu mo ti pinnu láti rán an lọ nípasẹ̀ ẹni tí èmi kò rí ohun kan dájúdájú láti kọ̀wé sí olúwa mi nítorí náà ni mo ṣe mú jáde wá síwájú yín àti pé síwájú rẹ Agripa ọba pàápàá lẹ́yìn tí a bá ti wádìí rẹ̀ kí èmi kí ó lè rí ohun tí èmi ò kọ nítorí tí kò tọ́ ní ojú mi láti rán òǹdè kí a má sì sọ ọ̀ràn tí a kà sí i lọ́rùn. Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n. Agripa sì wí fún Paulu pé. a fún ọ láàyè láti sọ ti ẹnu rẹ. nígbà náà ni Paul nawọ́ ó sì sọ ti ẹnu rẹ̀ pé. Agripa ọba inú èmi tìkára mi dùn nítorí èmi ò wí ti ẹnu mi lónìí níwájú rẹ ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú nítorí náà èmi bí ọ kí ìwọ kí o fi sùúrù gbọ́ tèmi ìwà ayé mi láti ìgbà èwe mi bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerúsálẹ́mù ni gbogbo àwọn Júù mọ̀ nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀ṣẹ̀ bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tí ó le jùlọ Farisi ni èmi àti nísinsìnyí nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́ ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjìlá ti ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn-án àti lóru tí wọ́n ń retí àti rí gbà nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe ń fi mí sùn Agripa ọba èéṣe tí ẹ̀yin fi rò ó sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde èmi tilẹ̀ rò nínú ara mi nítòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì èyí ni mo sì ṣe ní Jerúsálẹ́mù àwọn pípọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú nígbà tí mo ti gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà nígbà tí wọ́n sì ń pa wọ́n mo ní ohùn sí i nígbà pípọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ́ nínú gbogbo sínágọ́gù mo ń dù ú láti mú wọn sọ ọ̀rọ̀ òdì nígbà tí mo ṣòro sí wọn gidigidi mo ṣe inúnibíni sí wọn dé àjèjì ìlú nínú rẹ̀ náà bí mo ti ń lọ sí Damasku ti èmi ti ọlá àti àṣẹ ikọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà lọ ní ọ̀sán gangan ọba mo rí ìmọ́lẹ̀ kan láti ọ̀run wá ó ríran oòrùn lọ ó mọ́lẹ̀ yí mi ká àti àwọn tí ó ń bá mi rin àjò nígbà tí gbogbo wa sì ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn tí ń fọ̀ sí mi léde Hébérù pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún èmi sì wí pé ìwọ ta ni Olúwa Olúwa sì wí pé èmi ni jésù tí ìwọ ń ṣe inúnibíni sí ṣùgbọ́n dìde kí o sì fi ẹsẹ̀ rẹ tẹlẹ̀ nítorí èyí ni mo ṣe farahàn ọ́ láti yàn ọ́ ní ìránṣẹ́ àti ẹlẹ́rìí fún ohun àní tí ìwọ ti rí àti ohun àní tí èmi ò fi ara hàn fún ọ èmi ò máa gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ àwọn kèfèrí tí èmi rán ọ sí nísinsìnyí láti là wọ́n ní ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sátánì sí Ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú mi nítorí náà Agripa ọba èmi kò ṣe àìgbọràn sí ìran ọ̀run náà ṣùgbọ́n mo kọ́ sọ fún àwọn tí ó wà ní Damasku àti ní Jerúsálẹ́mù àti já gbogbo ilẹ̀ Jùdíà àti fún àwọn kèfèrí kí wọn kí ó ronúpìwàdà kí wọn sì yí padà sí Ọlọ́run kí wọn máa ṣe iṣẹ́ tí ó yẹ sí ìrònúpìwàdà nítorí nǹkan wọ̀nyí ni àwọn Júù ṣe mú mi ní tẹ́ḿpìlì tí wọ́n sì fẹ́ pa mí ṣùgbọ́n bí mo sì ti rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run mo dúró títí ó fi di òní mo ń jẹ́rìí fún àti èwe àti àgbà èmi kò sọ ohun mìíràn bí kò ṣe ohun tí àwọn wòlíì àti Mósè ti wí pé yóò ṣẹ pé Kristi yóò jìyà àti pé nípa àjíǹde rẹ̀ kúrò nínú òkú òun ni yóò kọ́ kéde ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn àti fún àwọn kèfèrí. bí ó sì ti ń sọ tẹnu rẹ̀ fẹ́ẹ̀sì wí ní òun rárá pé. Pọ́ọ̀lù orí rẹ̀ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́jú bọ́ọ̀ ní orí jẹ́ ṣùgbọ́n Pọ́ọ̀lù wí pé. orí mi kò bàjẹ́ Fẹ́stù ọlọ́lá jùlọ ṣùgbọ́n ọ̀rọ̀ òtítọ́ àti ti ìwà ìrékọjá ni èmi ń sọ jáde nítorí ọba mọ nǹkan gbogbo wọ̀nyí níwájú ẹni tí èmi ń sọ̀rọ̀ ní àìbẹ̀rù nítorí mo gbàgbọ́ pé ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò pamọ́ fún un nítorí tí a kò ṣe nǹkan yìí ní ìkọ̀kọ̀ Agripa ọba ìwọ gba àwọn wòlíì gbọ́ èmi mọ̀ pé ìwọ gbàgbọ́. Agrippa sì wí fún Pọ́ọ̀lù pé. pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí i ìwọ ìbá di kìrìsìtíẹ́nì. Pọ́ọ̀lù sì wí pé. ìbá wu Ọlọ́run yálà pẹ̀lú apọn díẹ̀ tàbí pípọ̀ pé kí ó má ṣe ìwọ nìkan ṣùgbọ́n kí gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ mi lónìí pẹ̀lú lè di irú àwọn ènìyàn tí èmi jẹ́ láìsí ẹ̀wọ̀n wọ̀nyí nígbà tí ó sì sọ nǹkan wọ̀nyí tán ọba dìde àti baálẹ̀ àti báníkè àti àwọn tí ó bá wọn jókòó nígbà tí wọ́n lọ sí apá kan wọ́n bá ara wọn sọ pé. ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó yẹ sí ikú tàbí sí ẹ̀wọ̀n. Agrippa sì wí fún Fẹ́sù pé. àbá dá ọkùnrin yìí sílẹ̀ ìbá má ṣe pé kò ti fi ọ̀ràn rẹ̀ lọ Késárì. Ìṣe àwọn Àpọ́stélì orí kẹtàdínlọ́gbọ̀n. Bí a sì pinnu rẹ̀ pé kí a wọ ọkọ̀ lọ sí Ítálì, wọ́n fi Pọ́ọ̀lù àti àwọn òǹdè mìíràn kan pẹ̀lú lé balógun kan lọ́wọ́ tí à ń pè ní Júlíù ti ẹgbẹ́ ọmọ ogun Ọ̀gọ́sù. Nígbà tí a sì wọ ọkọ̀ Ádámítìù kan tí ń fẹ́ lọ sí àwọn ìlú tí ó wà létí òkun Éṣíà, àwa ṣíkọ̀, ará makedónì àti tẹsalóníkà wá pẹ̀lú wa ní ijọ́ kejì àwa dé sídónì júlíù sì ṣe inú rere sí pọ́ọ̀lù ó sì bùn ún láàyè kí ó máa tọ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ láti rí ìtọ́jú nígbà tí àwa sì ṣíkọ̀ níbẹ̀ àwa lọ lẹ́bàá kíprù nítorí tí afẹ́fẹ́ sọwọ́ òdì nígbà tí àwa ré òkun kìlíkíà òun pamfílíà kọjá àwa dé mìíràn líkíà níbẹ̀ ni balógun ọ̀rún sì rí ọkọ̀ alexandria kan tí ń lọ sí italy ó sì fi wá sínú rẹ̀ nígbà tí àwa ń lọ jẹ́jẹ́ lé ọjọ́ pípọ̀ tí àwa fi agbára káká dé ọ̀kánkán knídù tí afẹ́fẹ́ kò bùn wa láàyè àwa lọ lẹ́bàá krétè ní ọ̀kánkán sámónì nígbà tí a sì fi agbára káká kọjá rẹ̀ àwa dé ibi tí à ń pè ní èbúté yíyanjú tí ó súnmọ́ ibi tí ìlú Bísíà ti wà rí nígbà tí a ti fi ọjọ́ púpọ̀ ṣòfò títí ta ìgbókùn sì di ewu nítorí àwẹ̀ ti kọjá tán Pọ́ọ̀lù dá ìmọ̀ràn ó sì wí fún wọn pé. alàgbà mo wòye pé ìṣíkọ̀ yìí yóò ní ewu àti òfò pípọ̀ kì í ṣe kìkì ti ẹrù àti ti ọkọ̀ ṣùgbọ́n ti ẹ̀mí wa pẹ̀lú. ṣùgbọ́n balógun ọ̀rún gba ti olórí ọkọ̀ àti ti ọlọ́kọ̀gbọ́ ju ohun àrìn tí Pọ́ọ̀lù wí lọ àti nítorí pé èbúté náà kò rọrùn láti lo àkókò òtútù níbẹ̀ àwọn pípọ̀ sì dámọ̀ràn pé kí a lọ kúrò níbẹ̀ bí wọn ó lè làkàkà dé Fẹ́níkè láti lo àkókò òtútù tí í ṣe èbúté Krétè tí ó kọjú sí òsì ìwọ̀ oòrùn àti ọ̀tún ìwọ̀ oòrùn nígbà tí afẹ́fẹ́ gúúsù sì ń fẹ́ jẹ́jẹ́ tí wọ́n ṣe bí ọwọ́ àwọn tẹ ohun tí wọ́n ń wá wọ́n ṣíkọ̀ wọ́n pa ẹ̀bá krétè lọ kò sì pẹ́ lẹ́yìn náà ni ìjì tí à ń pè ní irakilu fẹ́ lù ú nígbà tí ó sì gbé ọkọ̀ tí kò sì lè dojúkọ ìjì náà àwa jọ̀wọ́ rẹ̀ ó ń gbá a lọ nígbà tí ó sì gbá a lọ lábẹ́ erékùsù kan tí à ń pè ní cláúdà ó di iṣẹ́ púpọ̀ kí àwa kí ó tó lè sùn mọ́ ìgbàjá nígbà tí wọ́n sì gbé e sókè wọ́n ń ṣe ìrànlọ́wọ́ wọ́n ń di ọkọ̀ ní ìsàlẹ̀ nígbà tí wọ́n sì bẹ̀rù kí wọ́n bá wọn sórí iyanrìn dídẹ̀ wọ́n ta gbókùn wọ́n sì ń gba kiri bí àwa sì ti ń ṣe làálàá gidigidi nínú ìjì náà ní ijọ́ kejì wọ́n kó a fi ọwọ́ ara wa kó ohun èlò ọkọ̀ dànù nígbà tí òòrùn àti ìràwọ̀ kò sì hàn ní ọjọ́ púpọ̀ tí ìjì náà kò sì mọ níwọ̀n fún wa àbá àti ìlà kò sí fún wa mọ́ nígbà tí wọ́n wà ní àìjẹun ní ọjọ́ púpọ̀ nígbà náà Pọ́ọ̀lù dìde láàrin wọn ó ní. alàgbà ẹ̀yin ìbá ti gbọ́ ti èmi kí a má ṣe ṣípọ̀ kúrò ní Krétè ewu àti òfò yìí kìbá ti bá wa ǹjẹ́ nísinsìnyí mo gbà yín níyànjú kí ẹ tújú ká nítorí kì yóò sí òfò ẹ̀mí nínú yín bí kò ṣe ti ọkọ̀ nítorí áńgẹ́lì ọlọ́run tí ẹni tí èmi ń ṣe àti ẹni tí èmi ń sìn ó dúró tì mí ní òru àná ó wí pé má bẹ̀rù pọ́ọ̀lù ìwọ kò lè ṣàìmọ́ dúró níwájú késárì sì wò ó ọlọ́run ti fi gbogbo àwọn tí ó bá ọ wọkọ̀ pọ̀ fún ọ ǹjẹ́ nítorí náà alàgbà ẹ dárayá nítorí mo gba ọlọ́run gbọ́ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún mi ṣùgbọ́n a ó gbá wa jù sí erékùṣù kan. ṣùgbọ́n nígbà tí ó di òru ijọ́ kẹrìnlá tí àwa ń gbá sìn sọ́hùn ní adria láàrin ọ̀gànjọ́ àwọn atukọ̀ tàn mọ́ pé àwọn súnmọ́ etí ilẹ̀ kan nígbà tí wọ́n sì wọ̀n okùn wọ́n rí i ó jìn ní ogún àgbáká nígbà tí wọ́n sì sún síwájú díẹ̀ wọ́n ìtún wọ̀n okùn wọ́n rí i ó jìn ní àgbáká mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí wọ́n bẹ̀rù kí wọn kí ó má ṣe gbá lu ibi òkúta wọ́n sọ ìdákọ̀ró wọn mẹ́rin sílẹ̀ ní ìdí ọkọ̀ wọ́n ń retí ojúmọ́ ṣùgbọ́n nígbà tí àwọn atukọ̀ ń wá ọ̀nà àti sá kúrò nínú ọkọ̀ tí wọ́n sì sọ ìgbàjá kalẹ̀ sí ojú òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀ró sílẹ̀ níwájú ọkọ̀ paul wí fún balógun ọ̀rún àti fún àwọn ọmọ ogun pé. bí kò ṣe pé àwọn wọ̀nyí bá dúró nínú ọkọ̀ ẹ̀yin kì yóò lè là. nígbà náà ni àwọn ọmọ ogun ké okùn ìgbàjá wọ́n jọ̀wọ́ rẹ̀ kí ó ṣubú sọ̀hún nígbà tí ilẹ̀ mọ́ bọ̀ paul bẹ̀ gbogbo wọn kí wọn kí ó jẹun díẹ̀ ó wí pé òní ni ó di ìjẹrìnlá tí ẹ̀yin ti ń retí tí ẹ kò dẹ́kun gbààwẹ̀ tí ẹ kò sì jẹun nítorí náà mo bẹ̀ yín kí ẹ jẹun díẹ̀ nítorí èyí ni fún ìgbàlá yín nítorí irun kan kì yóò re kúrò ní orí ẹnìkan yín. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tí ó sì mú àkàrà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwájú gbogbo wọn nígbà tí ó sì bù ó bẹ̀rẹ̀ sí í jẹ ẹ́ nígbà náà ni gbogbo wọn sì dárayá àwọn pẹ̀lú sì gba oúnjẹ gbogbo wa tí ń bẹ nínú ọkọ̀ náà sì jẹ́ ọ̀rìnlúgba ọ̀kàndínmẹ́rin nígbà tí wọ́n jẹun yó tán wọ́n kó nǹkan dànù kúrò nínú ọkọ̀ wọ́n sì kó àlìkámàdà sí omi nígbà tí ilẹ̀ sì mọ́ wọn kò mọ ilẹ̀ náà ṣùgbọ́n wọ́n rí apá odò kan tí ó ní èbúté níbẹ̀ ni wọ́n gbèrò bí wọn ó ba lè ti ọkọ̀ sí. Si nígbà tí wọ́n sì ké ìdákọ̀ró kúrò wọ́n jọ̀wọ́ wọn sínú òkun lọ́sẹ̀ kan náà wọ́n tú ìdè ọkọ̀ wọ́n sì ta ìgbókùn iwájú ọkọ̀ sí afẹ́fẹ́ wọ́n wá kọjú sí ilẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí òkun méjì pàdé wọ́n fi orí ọkọ̀ sọlẹ̀ iwájú rẹ̀ sì kàn mọ́lẹ̀ ṣinṣin ó dúró kò lè yí ṣùgbọ́n agbára ríro omi bẹ̀rẹ̀ sí fọ́ ìdè ọkọ̀ náà èrò àwọn ọmọ ogun ni kí a pa àwọn òǹdè kí ẹnikẹ́ni wọn kí wọ́n bá wẹ̀ jáde sá lọ ṣùgbọ́n balógun ọ̀rún fẹ́ gba Pọ́ọ̀lù là ó kọ èrò wọn ó sì pàṣẹ fún àwọn tí ó lè wẹ̀ kí wọ́n kí ó kọ́ bọ́ sí òkun lọ sí ilẹ̀ àti àwọn ìyókù òmíràn lórí apákó àti òmíràn lórí ẹ̀fọ́kọ̀ bẹ́ẹ̀ ni ó sì ṣe tí gbogbo wọn yọ ní àlàáfíà dé ilẹ̀. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlọ́gbọ̀n. Nígbà tí gbogbo wa sì yọ tán ni àwa mọ̀ pé Mélítà ni a ń pe erékùṣù náà kì í sì ṣe oore díẹ̀ ni àwọn aláìgbédè náà ṣe fún wa nítorí tí wọ́n dáná wọ́n sì gba gbogbo wa sí ọ̀dọ̀ nítorí òjò ìgbà náà àti ìtorí òtútù nígbà tí Paul sì sa ìdì ìwọ̀nwọ́n igi jọ tí ó sì kó sínú iná àpamọ́lẹ̀ kan ti inú ooru jáde ó dì mọ́ ọ ní ọwọ́ bí àwọn aláìgbẹ̀dẹ náà sì ti rí i tí ẹranko olóró náà dì mọ́ ọ ní ọwọ́ wọ́n bá ara wọn sọ pé. dájúdájú apànìyàn ni ọkùnrin yìí ẹni tí ó yọ nínú òkun tán ṣùgbọ́n tí ẹ̀san kò sì jẹ́ kí ó wà láàyè. òun sì gbọn ẹranko náà sínú iná ohunkóhun kan kò ṣe é ṣùgbọ́n wọ́n ń wòye ìgbà tí yóò wù ú tàbí tí yóò sì ṣubú lulẹ̀ kú lójijì nígbà tí wọ́n wò ó títí tí wọn kò sì rí nǹkan kan kí ó ṣe é wọ́n pa iyè dà pé òrìṣà kan ni ọkùnrin yìí ní agbègbè ibẹ̀ ní ilẹ̀ ọkùnrin ọlọ́lá erékùṣù náà wà orúkọ ẹni tí à ń pè ní Publiu ẹni tí ó gbà wá sí ọ̀dọ̀ tí ó sì fi inú rere mú wa wọ̀ ní ijọ́ mẹ́ta ó sì ṣe bàbá Publiu dùbúlẹ̀ àrùn ibà àti ọ̀rìn ẹni tí paul wọlé tọ̀ lọ tí ó sì gbàdúrà fún nígbà tí ó sì fi ọwọ́ lé ó mú un lára dá nígbà tí èyí sì ṣe tán àwọn ìyókù tí ó ní àrùn ní erékùṣù náà tọ̀ ọ́ wá ó sì mú wọn lára dá àwọn ẹni tí ó bu ọlá púpọ̀ fún wa nígbà tí àwa sì ń lọ wọ́n di nǹkan gbogbo rù wá tí àbá ṣe aláìní àti lẹ́yìn oṣù mẹ́ta àwa wọ ọkọ̀ Alexandria kan tí ó lo àkókò òtútù ní erékùṣù náà àmì èyí tí í ṣe kásítọ́rù òun pólúkúṣù nígbà tí àwa gúnlẹ̀ sí sírákúṣè àwa gbé ibẹ̀ ní ijọ́ mẹ́ta láti ibẹ̀ nígbà tí àwa lọ yíká àwa dé rẹ́jíọ́nì àti lẹ́yìn ijọ́ kan afẹ́fẹ́ gúúsù dìde ní ijọ́ kejì rẹ̀ wá sì dé puteoli níbi tí a gbé rí àwọn arákùnrin tí wọ́n sì bẹ̀ wá láti bá wọn gbé ní ijọ́ méje bẹ́ẹ̀ ni àwa sì lọ sí ìhà róòmù àti láti ibẹ̀ nígbà tí àwọn arákùnrin gbúrò wa wọ́n wá títí wọ́n fi dé api fọ́rọ́nì àti àròjẹ mẹ́ta láti pàdé wa nígbà tí paul sì rí wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó mú ọkàn le nígbà tí àwa sì dé róòmù balógun ọ̀rún fi àwọn òǹdè lé olórí ẹ̀ṣọ́ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ kí Paul kí ó máa dágbé fún ara rẹ̀ pẹ̀lú ọmọ ogun tí ń sọ ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta Paul pe àwọn olórí Júù jọ nígbà tí wọ́n sì péjọ ó wí fún wọn pé. ará bí ó ti ṣe pé èmi kò ṣe nǹkan lòdì sí àwọn ènìyàn tàbí sí ìṣe àwọn bàbá wa síbẹ̀ wọ́n fi mí lé àwọn ará Róòmù lọ́wọ́ ní òǹdè láti Jerúsálẹ́mù wá nígbà tí wọ́n sì wádìí ọ̀ràn mi wọ́n fẹ́ jọ̀wọ́ mi lọ́wọ́ lọ nítorí tí kò sí ọ̀ràn ikú lára mi ṣùgbọ́n nígbà tí àwọn Júù sọ̀rọ̀ lòdì sí i èyí sún mi láti fi ọ̀ràn mi lọ Késárì kì í ṣe pé mo ní nǹkan láti fi orílẹ̀-èdè mi sùn sí ǹjẹ́ nítorí ọ̀ràn yìí ni mo ṣe ránṣẹ́ pè yín láti rí yín àti láti bá yín sọ̀rọ̀ nítorí pé nítorí ìrètí Ísírẹ́lì ni a ṣe fi ẹ̀wọ̀n yìí dè mí. wọ́n sì wí fún un pé àwa kò rí ìwé gbà láti Jùdíà wá nítorí rẹ bẹ́ẹ̀ ni ẹnìkan nínú àwọn arákùnrin tí ó ti ibẹ̀ wá kò ròyìn tàbí kí ó sọ̀rọ̀ ibi kan sí ọ ṣùgbọ́n àwa ń fẹ́ gbọ́ ní ẹnu rẹ ohun tí ìwọ rò nítorí bí ó ṣe ti ìsìn ìyapa yìí ni àwa mọ̀ pé níbi gbogbo ni à ń sọ̀rọ̀ lòdì sí i nígbà tí wọ́n dá ọjọ́ fún un ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó tọ̀ wá ní ilé àgbàwọ̀ rẹ̀ àwọn ẹni tí ó sọ àsọyé ọ̀rọ̀ ìjọba ọlọ́run fún ó ń yí wọn lọ́kàn padà sípa ti jésù láti inú òfin mósè àti àwọn wòlíì wá láti òwúrọ̀ títí ó fi di àṣálẹ́ ẹlòmíràn sì gba ohun tí ó wí gbọ́ ẹlòmíràn kò sì gbàgbọ́ nígbà tí ohun wọn kò ṣọ̀kan láàrin ara wọn wọ́n túká lẹ́yìn ìgbà tí paul sọ̀rọ̀ kan pé. òtítọ́ ni ẹ̀mí mímọ́ sọ láti ẹnu wòlíì àìsáyà wá fún àwọn bàbá wa wípé tọ̀ àwọn ènìyàn wọ̀nyí lọ kí o sì wí pé ní gbígbọ́ ẹ̀yin ò gbọ́ kì yóò sì yé yín àti ní rírí ẹ̀yin ò rí ẹ̀yin kì yóò sì wòye nítorí tí àyà àwọn ènìyàn yìí sé bọ́ etí wọn sì wúwo láti fi gbọ́ ojú wọn ni wọ́n sì ti dì. Si nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ àti kí wọn kí ó má bàa fi ọkàn wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà àti kí èmi kí ó má bàa mú wọn lára dá ǹjẹ́ kí ẹ̀yin kí ó mọ èyí pé a rán ìgbàlà sí àwọn kèfèrí wọn ò sì gbọ́. nígbà tí ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn tán àwọn Júù lọ wọ́n bá ara wọn jiyàn púpọ̀ paul sì gbé ilé àgbàwọ̀ rẹ̀ lọ́dún méjì tọ̀tọ̀ ó sì ń gba gbogbo àwọn tí ó wọlé tọ̀ wá ó ń wàásù ìjọba ọlọ́run ó sì ń fi ìgboyà gbogbo kọ́ni ní ohun àánì tí í ṣe ti jésù kristi olúwa ẹnìkan kò dá lẹ́kun.